صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير هدي هدي محمد صلى الله عليه وسلم فشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فأيها الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọba tí ó ṣe àkójọ wa ní ìrọ̀rùn ọba náà ni ada ọpẹ́ fún oríṣiríṣi àkójọ ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ tá a wà yìí ṣùgbọ́n gbà tí a wò a rí pé nínú yìí tọ́lọ́hún fọwọ́ sí tọ́lọ́hún nífẹ̀ẹ́ sí jù onírú yìí tí a torí ẹ̀ jòkó yìí àkójọ kò sí pa wá pínwó kò sí pa wá ṣiṣẹ́ kò sí pa wá tajà ju pé ní àkójọ lórí ẹ̀sìn ọlọ́run ọba lórí àgbọ́yé ẹ̀sìn ọlọ́run ìtànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ti ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ní mọ̀jítàmọ̀ àkọ́wùmùn ẹ̀ nira àwọn èèyàn kẹta kójọ fi baitin min buyutillah ní kan nínú ilé ọlọ́run àsàn pé àyè tá a wà yìí kan nínú ilé ọlọ́run ọba ni. yatluna kitaballah àwọn òpè kínú kún wọn wọn ka ọ̀rọ̀ ọlọ́run síra wọn létí wa yatadarasunahu fima bainahum. arípe tó kó onye jọ ni wọn ní nípa ẹ̀sìn ọlọ́run ọba anabi náà ní àwọn èèyàn bẹ́ẹ̀ ilà nasalata aleyhim sakina àyàfi kí ìfọ̀kànbalẹ̀ kó sọ̀kalẹ̀ sáàrin wọn ẹ̀rí pé ìjókòó yìí sí wọn tó bá túká lọ wa gashi ya ti warahma an nolo man buyan ten ban jo kwesi ni pare hadithi ya nabi ni wa zakarahum allah fi man indahu olo man ti woni dada lo dore lo yin la bi bara dupe ru jo kwesi ba kolo man shiron fe ni ko kan wa awa ikati ge fun nabi wa muhammad sallallahu alaihi wasallam en tolo ne siwa ngatuna olóhùn rẹ kó máa jẹ́ rahmatan lil alamin àánú fún gbogbo ayé pátá ẹgbẹ́lómi bá jẹ́ àánú ó lè jẹ́ fún fámìlì ẹnìkan ó jẹ́ fún olú ẹnìkan ṣùgbọ́n níbi tọ́lọ́hùn rẹ sí wa àánú gbogbo ayé pátápátá ni àfẹn tó bá ní òfẹ́ tẹ̀lé àánú tó mú wa lóku kìí sànẹ́bí ara Mẹ́kà kìí sànẹ́bí ara Mẹ́dínà ànẹ́bí gbogbo ayé ni ìkẹ́ ọlọ́run ọlọ́run kó mọ bá nàbí wa Muhammad kó bá wọn sọ̀hábà rẹ̀ kó wá bá gbogbo wa náà ní àpapọ̀ akíra wa ní ọmọdé wa àti àgbà wa ọkùnrin àti obìnrin pàápàá jùlọ àwọn sheikh wa fadilatu sheikh abdulrauf Ballo tí wọ́n ti bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn náà bá wọn tí wọ́n bá wa sọ ẹ́ rí i pé àsìkò ló dá wọn lákẹ́ ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ olówó iyebíye ni kọ́nà bá wa ta'ala kí ó jẹ́ ká ràn wọ́n pẹ́ lórí dáadáa kí ọlọ́run bá kó ṣe àlékún orí wọn mo kí àwọn sheikh wa àwọn imam wa shakir abu ibrahim kọlọmọ subhanahu wa ta'ala kó ṣe àlékún orí wọn kó ṣe àlékún baraka wọn mo kí àwọn sheikh mi tí ẹ wà ní ẹgbẹ́ mi ọba tí yóò ṣe wọn ní afasunna kọlọmọ kọmọsá ṣàlékún dáadáa tí wọn náà àtẹnukọ̀ọ̀kan wa mo wá kí àwọn lájìnà dáhàwá yìí tí wọ́n jẹ́ sọ́wọ́tò sunna tí wọ́n gbé iṣẹ́ ọlọ́run bá dání kọ́nà bá subhanahu wa ta'ala kí ọmọ kún wọn lọ́wọ́ kọ́nà kó san wọn lẹ́sàn-án rere lórí ẹ̀ ọkàn bàbá wa pẹ̀lú àtọ́rẹ́ bàbá baálẹ̀ àti gbogbo bàbá bá tí wọ́n wà lórí ìkàlẹ̀ mọ́ akẹ́ gbogbo apáta ní ọkùnrin wa àti ní obìnrin wa pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ohun tí a máa fi ṣíra wa létí torí pé nítorí dá mi lójú ni pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí náà láti gbọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣítí látò fi máa tó sọ ntí a fi ṣe ra wa létí ní ọ̀sán tèmi gẹ́gẹ́ bí àwọn elétò ṣe gbé kalẹ̀ ọ̀nà ni mafhumul manhaj sálàfi àgbọ́yé ìlànà àwọn ẹni ìṣíwájú mafhumul manhaj sálàfi àgbọ́yé ìlànà àwọn ẹni ìṣíwájú. ìlànà àwọn ẹni ìṣíwájú kí ni ìlànà wọn lẹ́yìn náà tá a kọ́kọ́ béèrè pé ní manuhumu salaf àwọn wo lẹ́ni ìṣíwájú gan ká tó mọ béèrè pé kí ni àgbọ́yé wọn tábà mọ ẹni ìṣíwájú àtúwábẹ̀ lọ́wọ́ àrẹ́kẹ́ mẹ́ta nuridu an naf'ala bi bifahmihim àti wàá mọ̀ wọn kí wọ́n la fẹ́ ni àwọn nǹkan yìí ó ṣe pàtàkì pàápàá jùlọ àmọ́ gbọ́ kẹ́límọ̀ as-salaf as-salafiyya ẹlòmí ó gbọ́ yóò gbà wọlé òun náà ó ní lára àwọn lèmi náà wà kéésì ká gbà nǹkan wọlé kò sí tó ká mọ̀ tó wà lábẹ́ nǹkan àwọn tó wá gbọ́ tí wọ́n gbà wọlé tó yẹ pé ní àgọ́yẹ wọn ò dúró lórí ẹ̀ ọ̀rọ̀ yóò ṣàǹfààní fún wọn ogunlọ́gọ̀ tiẹ̀ wàá gbà torí pé kò mọ tí nǹkan yìí túmọ̀ sí àwọn lárúbáwá sì máa kọ pé ní manjahila shay'an àdáhù ẹnikẹ́ni tí tó bá ṣàfẹ́kù ìmọ̀ nǹkan ìpa kankan yóò tako tó bá tako wọn náà níbi nítorí nǹkan tẹ́ ń sọ tẹ́lẹ̀ kò mọ́ lẹ́yìn náà àwọn wa náà wà lórí ìlànà yìí eléyìí ni tí ọ̀rọ̀ wa yóò darí lórí kọ́lọ́mà subhanahu wa ta'ala kí o ṣe ń rọrùn. naam tí a bá ní asàlàfíyà ẹ rí i pé gbólóhùn yìí èdè lárúbáwá ni a sì ní láti mọ̀ rẹ̀ nú èdè wa. asàlàfíyà. As àbí ká ní asalaf gbólóhùn yìí tí lárúbáwá bá lò tọ́ba nìkan sálàfà bìmánà takọ́ dàmọ̀ yẹn pé ó ti gbáwájú yẹn lọ́nà bá subhanahu wa ta'ala tó ń sọ fún aláyè kan nínú alukur'ani pé afa Allahu amma sálàfà pé ẹ má ṣe nǹkan báyìí mọ́ ṣùgbọ́n èyí tẹ́ ẹ ti ṣe síwájú tó ti gbáwájú mo forí ẹ̀ jìyìn wà mọ́ ni àádá ẹ̀ tó bá tún wá túrú ẹ̀ ṣe fàyẹ̀ntẹ́kìmọ̀ Allahu minhu lọ́nà òfin àjẹ́ níta afẹ́rẹ́ ni pé ọlọ́run ní afọlọ́wọ́ àmọ́ sálàfà èyí tó ti gbáwájú mo forí ẹ̀ jìyìn bákan náà ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń sọ̀tàn ìkan nínú àwọn òbílẹ̀jẹ́ fún wa tí í ṣe Fir'aun tọ́lọ́ wọn parun mọ̀ pé ní ìtàn Fir'aun ò pamọ́ sí gbogbo wa lẹ́nu tọ́lọ́ wọn rán wa Musa sí tó sì takò Ànábì Musa tó náà péré ẹ̀ ọlọ́run parun gbàtọ́lọ́ ń parun tán lọ́ni fàjà àlìnáhùn fìrìhàn àtàwọn tí mo parun pẹ̀lú ẹ̀ mo ṣe wọn ní sálàfàn mo ṣe wọn lẹ́ni ìṣíwájú wà mọ́sálàn kó tó máa rí àríkọ́gbọ́n lílẹ̀ àkàrin àwọn lílẹ̀ àkàrin fáwọn míì tó fẹ́ rin lúlànà tí ó rìn níta fẹ́ lómi nìkan ọlọ́run ló kẹ́lí sálàfàn ìyẹn pé kó jẹ́ ní ibi náà láti gbọ́ yé pé ní àti tó ń jẹ́ asálàf òun ni tó ti gbáwájú ìyẹn ló fàá tó yẹ pé ní ìkan nínú àwọn àfa ẹ̀sìn ibn al-asir ń sọ nínú ọ̀rọ̀ wọn pé ní sálàfù ìnsán tábà pé yé sálàfù yẹ pé sálàfù lágbájá ìtumọ̀ rẹ̀ ni pé má dámọ̀ bil maut min al-aba wa dhawil àwọn tó ti gbáwájú ẹni tó ti fi kú ságbá rẹ̀ tó ti gbáwájú nínú bàbá bàbá rẹ̀ àbáwọn ẹbí rẹ̀ pé àwọn sálàfù rẹ̀ gbogbo eléyìí tá à ń sọ yìí ó ní í ṣe pẹ̀lédè nínú èdè irú ọ̀rọ̀ yìí náà ni Ibn al-Manzur al-Ifriqi làwọn náà sọnù tíra àti ṣe lisanu al-Arab pé tí ń jẹ́ sálàf òní tó ti gbá tó ti gbáwájú anabi wa muhammad sallallahu alaihi wa sallam náà tiẹ̀ wá lo kẹ́límà yìí nígbà tí ikú dé gẹ́gẹ́ bó ṣe wà nínú sọ́yìn muslim tánàbí ń pọ̀ kàkà kú a sì mọ̀ pé ọmọ kan náà ló kù fánàbí wa muhammad sallallahu alaihi wa sallam lásìkò àwọn ọmọ yòókù ti ṣíwájú náà ti kú ọmọ kan tó kú náà ni fatima radiyallahu anha nígbà tó rí ṣe sí bàbá rẹ̀ inú ẹ̀ bàjẹ́ anabiwa muhammad sallallahu alaihi wa sallam an sọ fún pé ní isbiru ìrẹ fatima ṣe sùúrù wà ní ìmọ̀ salaf anilak tí n bá tiẹ̀ kú ní ìmọ̀ salaf yẹ pé ẹni ìṣíwájú dáadáa ni mo jẹ́ sí ẹ anabi náà lo kẹ́límọ̀ asalaf pé ẹni ìṣíwájú tí n bá tiẹ̀ kú ọmọ kan àbá mi ẹni dáadáa ni tó ti kọjá lọ. bákan náà l'Ànábì lo ọ̀rọ̀ yìí láàyè mí fún ọmọ rẹ̀ kan tí í ṣe Zainab nígbà tó kú nígbà tó kú Ànábì ní alihiki ìwọ náà lọ bá bisalafiki lẹni tó ti gbáwájú rẹ̀ bisalafiki sọọlìhì lẹni tó ti gbáwájú rẹ̀ lẹni rẹ̀ tí í ṣe Usman bunu Mas'ud arákùnrin kan wà nínú sọhábà kò ń ṣe Usman bunu Affan nù Usman bunu Mas'ud ó kú síwájú ànábì ó jẹ́ ẹni ire púpọ̀ nínú sọhábà ó jólùsílọ́n nígbà tí ọmọ ànábì Zainab wá kú ànábì wa ń sọ fún pé ní ìrẹ Zainab tí wọn náà papòdà yìí ó lọ bẹ́ni tó ti fi kú sàgbà rẹ̀ tó jẹ́ ẹni ire tí ṣe Usman ọmọ Mas'ud látara àwọn ẹ̀rí tí a kó nínú èdè ni àti nínú ọ̀rọ̀ anábìwá Muhammad ama máa gbọ́ yé pé tí ń jẹ́ túmọ̀ as-salaf òun náà ni àwọn tó ti gba wájú ẹni ẹni tó wá gba wájú yẹn ó lè jẹ́ ní ire ó lè jẹ́ níbi ìyẹn làá máa fi ti pé as-salafu salih àwọn tó ẹni tí wọ́n jẹ́ ní ire ṣùgbọ́n tó bá wà ń sọ nínú ẹ̀sìn yìí tá a sọ kọjá ìgbógun tá a sọ kọjá nínú èdè ni tábà sọ pé asaraf nínú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àfa pọ̀ lórí ẹ̀ nínú ọ̀rọ̀ wọn ni ọ̀rọ̀ alimam asafari ni tasọnu tírà wọn lawami anwar wọn ni alimuradu bisalaf inta agbalero daba ni salaf onimọ kana aleyhi sọhaba tolikirom oni ntawọn sọhaba tán bá nabi ló gbà tí wọn dúró lé lórí àwọn sìlápẹ ń sọhaba onimọ nlákìyà rasulallah sallallahu aleyhi wa sallam mu'minan bẹ ẹnta pẹ ń sọhaba lẹni tó pàdé ànábì tó pàdé ànábì tó bá ànábì láyé mu'minan bẹ lẹ́ni tó gbàgbọ́ fánẹ́bì torí àwọn míì rá nẹ́bì tó wọn gbàgbọ́ fún wọn gbàgbọ́ wọn gbàgbọ́ ẹni tó rá nẹ́bì tó gbàgbọ́ wà mẹ́ta alẹ́ yìí tó sì kú lórí gbàgbọ́ àwọn là ń pè ní sọ̀hábà tábà ní àwọn sálàf àwọn ẹni ìṣíwájú pé tí àwọn ẹni yẹn ṣe ńlá gbàlérò wà àyánu tábìínà lahum bi ihsan àtàwọn èèyàn pàtàkì náà tàbíìn àwọn tàbíìn ìpele ìpele ni wọn aláwọn kìbáàrù tàbíìn àwọn tàbí èèyàn tàbí tàbí iyù lẹni tó jẹ́ pé òun ò pàdé ànábì kó gbà fún báyìí ṣùgbọ́n àwọn tànábì fi ilẹ̀ náà sọ̀hábà òun rí wọn ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn. ó tẹ̀lé wọn bí hisaani lórí ojú ọ̀nà dáadáa tí wọ́n dúró lé lórí. wọ́n àtibá ìhìm àtàwọn tó tún pọ́wọ́ láwọn yẹn náà tán tẹ̀lé wọn bákan náà wà àìmọ́tò dín mímọ̀ ṣú ìdàláhù bil ìmáàmà àtàwọn tó tún wá tẹ̀lé wọn nínú àwọn àfẹ́ẹ̀sìn táwọn pa nídìí ẹ̀sìn yìí o aṣíwájú ni wọ́n nínú ẹ̀tọ́ ti gbáwájú lọ pé àwọn ìlànà pè ní asálàfù tabatuwọ ọ̀rọ̀ ẹlòmíín náà bí gbogbo wọn náà ṣe sọ ni pé tó jẹ́ sálàfo àwọn sọ̀hábà ni ìtẹnu kò lé lórí tí ó sì yé méjì wọ́n ní pé àwọn sọ̀hábà làwọn sálàfo àwọn mẹ́wàá mú àtàbí yìí ma àwọn mẹ́wàá mú àwọn atọ́tútẹ̀ náà tàbí wọn sí wọn á ma wọn àwọn tá ń pè ní sálàfù wa nù àjọtaba ní àgbọ́yé àwọn sálàfù àgbọ́yé àwọn ẹni ìṣíwájú àwọn tá a gbà lérò làwọn tá a ń jẹ mọ́ àwọn sahabatul kiram tabati wa mọ̀ báyìí pé n tá n pè sálàfù rè tá a sì mọ̀ pé ní ìlànà àwọn sọ̀hábà ni kí wọ́n ní ó ṣe lẹ́tọ̀ọ́ fún wa tó yẹ pé ìlànà wọn a gbọ́dọ̀ tó máa pèpè sí ṣé pèpè yìí ṣé ò ní jáde adálẹ̀ báyìí ṣé sálàfíà tá à ń sọ yìí tá à ń tẹnu kọ́ àwọn ẹni ṣíwájú àní ẹni ṣíwájú ǹjẹ́ a rí nkankan nínú ẹ̀rí tí ń pèpè pé kásá máa lò lànà wọn. èlójà dáhùn sí béèrè pé ẹ̀rí pọ̀ jantirẹrẹ ní alukur'an. kélé ilé máa jẹ́ èsì ọ̀rọ̀ fún àtọ́ ní àyíntàn ń sọ náà àwọn kan ronú rẹ̀ náà gbélé náà pèrè à ń sàràfíyà. ẹ̀rí pọ̀ nínú alukur'an al-karim wa ta'ala. Titi ṣe wá lákì pé ìlànà àwọn sọ̀hábà yìí o ó lágbọ́dọ̀ fi ṣẹ̀sìn wa tí a wá wọnú alukur'an kẹrim nínú suratu tawba àyà ọgọ́rùn-ún táwọn sí hundred ọlọ́ni asábìkún àwọn ẹni ìṣíwájú ẹ̀rí pé ńgbàtà sọ pé kẹ́lìmọ̀ sàlàfíà pé àwọn tó ti gbáwájú àyà yìí náà tó kọ́kọ́ sọ ni pé asábìkún àwọn ẹni ìṣíwájú al-awwaluna àwọn ẹni àkọ́kọ́ nínú ẹ̀sìn yìí ẹlòmí lè máa wò pé àá ah, ah, ṣèbẹ́ ní kámọ́tẹ̀ láwọn bàbá ni àwọn ẹni síwájú àti bí kúránì náà sọ àwọn ẹni síwájú àwọn bàbá bàbá ní rìfáàsì kúránì sọ̀rọ̀ tó ń rìfáàsì o àwọn ẹni àkọ́kọ́ nínú àwọn wo minal muhajirin àwọn tó ṣe hijira jẹ́mọ́ àwọn náà ṣe hijira sáà àwọn ni àwọn tó ṣe hijira wal ansar àtàwọn tí wọ́n gbà wọn lálejò tán ràn wọ́n lọ́wọ́ làwọn lára Madina gbogbo wọn náà sọ̀hábà ni wọ́n àìkọ́tà bá ń sọ̀lá ní ẹni ìṣíwájú àwọn sọ̀hábà ní kùránì kọ̀ǹfàmù ẹbí pé àwọn tó ń ṣe àwọn ẹni ìṣíwájú tá ń pè é pé kẹtẹ̀lé náà làwọn tó ń ṣe ìjírá àtàwọn tó gbà wọn lálejò walladhina taba'uhum bi ihsan àtàwọn tó yẹ pé ní ìlànà dáadáa tí wọ́n mú wá náà làwọn náà dúró lé lórí náà làwọn tàbíìn á tẹ̀lé wọn pẹ̀lú dáadáa eléyìí wá kó gbogbo ẹni tó yẹ pé ní ìlànà wọn ní tẹ̀lé dáadáa tí wọ́n ṣe lòun náà dúró lé lórí ọlọ́ni radiyallahu anhum ọlọ́run yọ́nú sí gbogbo wọn lápapọ̀ àtàwọn sàhábà tàbí bẹ̀rẹ̀ àti gbogbo ẹni tó bá tẹ̀lé wọn bí ìsáàní lórí dáadáa tí wọ́n dúró lé lórí gbogbo àsìkò tó wù kẹ́nìyẹn gbé òun náà ó máa wà pẹ̀lú wọn ọlọ́run ló ń yọ́nú sí gbogbo wọn lápapọ̀ àìpé ìlànà wọn lọ́lọ́run fi yọ́nú sí yàn ẹ̀rí kan nínú alukur'an alkarim bákan náà táwa lónú sọ́ọ́tù nìsa nǹkan bí àyà one hundred and fifteen ọlọ́ni wàmọ́ yusa kìkì rọ̀ṣùl ẹnikẹ́ni tí ń bá ń bá nàbí ṣe fanfa tí ò juwọ́ lẹ̀ fanabi torí pé ìwà ọ̀daràn ni kéèyàn má juwọ́ lẹ̀ fanabi kẹnu ànábì mọ́ka gbogbo bẹ́ẹ̀ sì wò ó rí kórí lórílẹ̀ ẹnu ànábì gbọ́dọ̀ ká ọlọ́ni máa ká nàlì múmìnì kò tọ́ fún múmìnì kan lọ́kùnrin ọmọlẹ́yìn ni olórí ni aláṣẹ ni onípò ni àfẹ́sì ni wàlá múmìnàtì àbí múmìnà lóbìnrin gbogbo kò wa kò tọ́ fún ìdá qada Allahu wa rasuluhu amran nígbà tó lọ́n àtòjíṣẹ́ bá ti fòfin sọ̀rọ̀ ọlọ́run ní bí ẹ ṣeré o ànábì ní báyìí ní kẹrin kò tọ́ fẹ́ ní kankan mọ́ kí wọ́n yẹ káwa náà lè sọ̀rọ̀ kò tọ́ fẹ́ ni ẹ à ń yà kó náà láwọn lè kéyà rọ̀tún mi ní amúrihìm kọ́mọ asẹ́sà pé eléyìí làwọn afẹ́ eléyìí làwọn afẹ́ ànábì tó sọ kò rí bẹ́ẹ̀ àbásìkò ẹ ti kọjá ọlọ́run ní kò tọ́ fẹ́ ní kankan bẹ́ẹ̀ ẹni tó bá lẹ́yìn ìgbà tọ́nà máa ti hàn sí káípẹ́ yẹn ò mọ̀ ní ó tó lé excuse ṣùgbọ́n ó ti mọ̀ pé ìtànẹ́bí mú wá rè wàyẹ̀ tẹ́bi ghayra sabilil mu'minin tó tún wá ń tẹ̀lé lánàá míì tó yàtọ̀ sí lánàá àwọn mùmìnì nuwalihi ma tawalla wíwà kó ti fọ́ ara rẹ̀ fa ọ̀ràn ìtòsí fàyóòrì wájú ọlọ́run wanusilihi ọlọ́run ni irú ẹni bẹ́ẹ̀ yóò wọnà jahannama wàsá àtìmọ̀síyọrọ àyè tó sì burú téèyàn padà sí nínú jahannama jẹ́ kọ́lọ́ mọ́ ṣe wà lọ́mọ náà jahannama níta fẹ́ lò nínú àyà ni ọlọ́run ní ẹni tó bá bá nàbì ṣe fanfa lẹ́yìn ìgbà tó dodo ti yàn sí tí ò juwọ́lẹ̀ fún wàyẹ̀tẹ́bì gẹ́rọ sẹ̀bílì mùmìnín ó tún wá ń rin ojú ọ̀nà míì tó yàtọ̀ sọ́nà àwọn mùmìnín àwọn mùmíní wo àwọn àfẹ́sì jẹ́ kó pé òjò táyà yìí sọ̀kalẹ̀ àwọn onímùmíní tó wà ń jọ náà àwọn sọ̀hábà ni ìtumọ̀ ayé ni pé ẹnikẹ́ni tó bá fi lànà ànábì ilẹ̀ tí ó gbà tó tako táwọn mùmíní tánàbì jíṣẹ́ fún náà sọ̀hábà tó tako lànà tí wọ́n dúró ti fọ ara rẹ̀ fáwọn ìtumọ̀ pé sọ̀hábà wa. kárí làwọn ẹni ìṣíwájú wa dandan ni ẹ̀rí pé ńgbà tó lọ ní ẹni tó takò ànábì kò bá wọn lórí ànábì ó fi àwọn mùmínì tó wà pẹ̀lú ànábì ó fi kún ní làwọn ẹni ìṣíwájú wa eléyìí jẹ́ ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tí a bá wo ẹ̀rí mi nínú alukur'an nínú suratul hashr ọlọ́run gbé ọ̀rọ̀ yẹn aya tó ṣíwájú ọlọ́run ní bí àyà keje sí kẹjọ ọlọ́run lil fuqara il muhajirin ọlọ́run àwọn tí wọ́n ní tán jẹ́ muhajir tán ṣe hijira yẹn lára maka ẹ̀rí kan sahaba náà láyà ń rí fásí alladhina ukhriju min diyarihim wa amwalihim àtàn lẹ́kọ̀ọ́ nílé gbogbo property wọn jẹ́ mu nítorí ẹ̀sìn yabtaguna fadla min Allahi wa ridwana nítorí tí wọ́n wá ojú rẹ̀ ọlọ́run náà ni wọ́n wá káàkiri náà fẹ́ sẹ́sìn na wayansuruna wa rasula wọ́n ran ọlọ́run lọ wọ́n ran òjíṣẹ́ rẹ̀ lọ́wọ́ ulaika humu sadiqun ọlọ́run láwọn ẹni òdodo nìyẹn àwọn sọ̀hábà wọn sẹ́sìn wọn pẹ̀lú òdodo ìròyìn jẹ́ròyìn ara maka tí wọ́n fìlú lẹ̀ nítorí ẹ̀sìn wọn. aya tó tẹ̀lé ọ̀rọ̀ ni walladhina tabawwa'u dara wal imana min qablihim àwọn kan wọ́n sẹ́sà ilé láti gba àwọn yẹn lálejò ìgbàgbọ́ wà lọ́kàn wọn yuhibbuna man hajara ilayhim wọ́n nífẹ̀ẹ́ àwọn ọmọ ìyá wọn tó ń ṣe ìjíra wa bá wọn èyí ń jẹ́ tàwọn ará lúwo àwọn ará Madina ẹ̀rí pé àwọn sàhábà náà sì ní eléyìí náà rí fáàsì. yuhibbuna man hajara ilayhim wala yajiduna fi sudurihim hajatan mimma utu gbogbo tí wọ́n á ṣe fún ẹ̀tàn ṣe ìjíra wa bá wọn yìí wọn ní kínníkín lọ́kàn wọn ṣe ń torí ọlọ́run wa yu'thiruna ala anfusihim kódà tó gbọ́lá fún àwọn ará Mẹ́kà ju ara tiwọn lọ torí gbà táwọn ará Mẹ́kà ṣe ìjíra wa àwọn ará Mẹ́dínà gbà wọn lálejò wọn fún wọn nílé àlejò tí ẹ ṣe pé ọ̀la ọ̀túnla ló ń lọ ní òtún àjọ máa gbé ẹlòmíín bá tiẹ̀ débi wípé ìyàwó méjì mo ní nígbà tó wàláwó ká nàbí irun kàsọ́ọ̀sọ̀ àwọn ará Madina tán gbára Maka lálejò yìí náà kò ń ṣe wípé ní ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní ṣùgbọ́n látara àfẹ́ẹ̀sìn ẹgbẹ̀mọ̀ yàn lálejò wàmọ̀ yóò kọ̀ ṣó ànáfsí fàwùláìka humul muflihun ẹni tó bá yọ ìyẹn ìwà àwọn kò ní ọ̀rọ̀ rẹ̀ tó náà tó ní fẹ́sìn gẹ́gẹ́ bá àwọn ará ṣe ṣe yìí àwọn ẹni lánàá yẹn níwájú Ọlọ́run ɛrikwero yin jɛ tamara maka tara madina tɔwa kola anabi njɔ ne tɔjɛ sɔhaba ɔlɔn wa sɔ ninu ayatollah tɛle pe wa na ja umi ba adi him ɛ wala wọn tɔ wa wale yin wọn wọlé pe mi àti wọn nan ba yiba ya ibɛ kɔni torí pé lẹyìn tí wọn gbà tán lọ tán la wa wa yakuulun ite wọn sɔ ni pé nirọ bana ɔlɔn wa ba wa ekufiri lana foriji wa wali ihwa nina. àtàwọn ọmọ ẹ̀yà wa lẹ́dínà sábà kúnà bìlì ìmán àwọn tọ́lọ́ ń ròyìn síwájú wa yìí tán fi ìgbàgbọ́ síwájú wa ẹ̀sìn táwọn sì yẹn náà kọ́kọ́ ṣe wọ́n sì mọ̀ ẹ́ ṣe jù wá lọ. wàlá tẹ̀jẹ̀ àlùfí kùlùbìnà gílà lílẹ̀dínà àmọ́nù ọlọ́run máa fi kínníkínní sọ́kàn wa máa fi ìwà ọ̀tẹ̀ sọ́kàn wa nípa àlànà àwọn tó ṣe kínní tó síwájú wa níbi ìgbàgbọ́ yìí. àìkójúṣe wa ni pé ìlànà wọn la gbọ́dọ̀ a gbọdọ ní kínníkínní lọ́kàn sílànà táwọn ẹni ìṣíwájú ìgbé kalẹ̀ ayé àyè tó ń wá pé kan ò sí wa sílànà àwọn sọ̀hábà sílànà àwọn ẹni ìṣíwájú ìlànà àwọn sáláfù tó máa ṣe pé ah, lásìkò yìí ṣe ni àbí ṣe kò tiwa ni nìkan ló wá ni irú ẹni yẹn ti ní kínníkínní sílànà ta ni àwọn tó ṣíwájú atọ́lọ̀ ní àṣàdúrà fún yìí ẹ̀pẹ̀ ìlànà wọn la gbọ́dọ̀ dúró lé lórí tọ́ba ti gbọ́ pé tí wọ́n ṣeré ni wọ́n náà gbọ́dọ̀ wáyé mọ́ ọ̀yọ́ tó bá ń pòṣe tọ́wọ́ kó tako orí tiẹ̀ tọ́wọ́ kó tako ìtẹ́yìn gbé kalẹ̀ ìtọ́ ẹgbẹ́ ò ti ní kínníkínní lọ́kàn sílànà àwọn ẹni ìṣíwájú rẹ̀ ni ṣẹlẹ̀ iná tó jẹ́ ẹ̀rí kan tó ń pè wá sí pé dandan la gbọ́dọ̀ tọ́ ìlànà àwọn ẹni ṣíwájú wa tí a bá tún wọnú alukur'an bákan náà sọ́tù lukuman aya fifteen ọlọ́ni wa tabi'i sabila man anaba ilay Tele ojú ọ̀nà àwọn tó ṣẹ́rí sọ́dọ̀ tèmi ọlọ́run tí wọ́n ṣe tèmi ọlọ́run al-imam bin ibn qayyim rahmatullahi alayhi nínú tírà wọn i'lamul muwaqqi'in wọ́n ní wa kullu mina sahabati munibun ila Allah tọ́ba náà wọn náà sẹ́rí pẹ̀lú sí sẹ́rí ti síbi ìṣe tọ́lọ́ àwọn sọ̀hábà ni. tán lo ara wọn án lo àsìkò wọn án lo dúkìá wọn án lo ẹ̀mí wọn láti fi ṣe kíni láti fi gbé ẹ̀sìn yìí ga. wa ní ẹ tẹ̀lé ojú àná àwọn tán sẹ́rí tó tá lè síbi ìṣe ìtumọ̀ rẹ̀ ni pé ń pè wá sí ìlànà àwọn sọ̀hábà pé ìlànà àwọn ẹni ni kẹ́yìn náà tẹ̀lé tẹ́ bá fẹ́ rí ojú rẹ̀ ọlọ́run ni fàyẹ́jìbù tìbá òsèbèlè gbogbo sọ̀hábà kọ̀ọ̀kan agbọ́dọ̀ tẹ̀lé lánàá wọn wa aqwalihi bákan náà ọ̀rọ̀ wọn tí wọ́n sọ agbọ́dọ̀ tẹ̀lé wa wọn ẹ̀rí pé nínú suratul fatih àyà tó parí náà ọlọ́run ròyìn wọn fún wa pé muhammadu rasulullah wallazina ma'ahu ashidda'u 'ala al-kuffar ọlọ́run ròyìn wọn náà sọ̀hábà bọ́lọ́n ṣe fẹ́ ká tẹ̀lé lánàá ànábì àwọn sọ́lá wàá pé asákèdè pé ká tẹ̀lé lánàá àwọn sọ̀hábà yìí náà torí pé ìlànà ànábì tá a fẹ́ tẹ̀lé àwọn èyí náà rí bá ànábì ṣe ṣe àwọn ni súdẹ́ǹtì ànẹ́bì tán rí bánẹ́bì ṣe lé gbogbo nǹkan bó ló ṣe kírun ẹ̀ náà gbà wá fún wa bákan náà bó ló ṣe gbà wẹ̀ àti gbogbo àwọn ṣe olóore àwọn tó tẹ̀lé wọn náà gbọ́ lẹ́nu tí wọ́n bẹ́ẹ̀ tó yẹ pé ní nkaluku wa ń gbọ́ tó fi wá dàsìkò tiwa yìí ìlànà yìí ni gbogbo wa gbọ́dọ̀ la gbọ́dọ̀ sẹ́rí sí ẹ̀rí lélẹ̀ nínú alukur'an kẹrim tí kò fi ní rú yẹn lójú nípa pé alimani aju salafi ìlànà àwọn ẹni ìṣíwájú wa bẹ̀ látòrí ẹ̀ sọ̀hábà àtàn tán tẹ̀lé wọn lórí dáadáa tán mú wa ìlànà gbọ́dọ̀ fi ṣẹ̀sìn tá a bá fẹ́ rí ojú rẹ ọlọ́run ọba. anabi wa muhammad sallá nínú ọ̀rọ̀ tiẹ̀ náà anabi sọ fún wa pé ní khairu nasi kọrini àwọn generation tó wà láyé yìí tó dáa jù làwọn tí wọ́n bá mi lò gbà àwọn generation tó dáa jù pé àwọn tẹ́ lè wò kọ́ṣe o tẹ́ a fẹ́ kọ́ṣe nínú ẹ̀sìn yìí làwọn tó bá mi lò gbà. thumma alladhina yalunahum lẹ́yìn náà làwọn generation tó tẹ̀lé wọn ìyẹn ní í ṣe táwọn àtàbíìn àwọn tó tó wọn yẹn náà. thumma alladhina yalunahum bákan náà àwọn tó tó rí àwọn tó ràn sàhábà àwọn náà kọ́wọ́lé wọn. torí pé àwọn yẹn ṣe Islam fresh bó ṣe wá tí ò sí àdàlúdàpọ̀ nínú ẹ̀ anabi tó bá padà wá yá àwọn òbílẹ̀jẹ́ ó padà wá dé ẹni tó yẹ pé ẹ ní tí ni ó búra tó ti mọ búra tẹ́ bá ní ó búra èké ni ó tó kò ní í sẹ̀sì bó ṣe yẹ ṣe. bákan náà nínú hadithi al-Irbad bin Sariya radiyallahu anhu tọ́lá nàbí ṣe wáàsí fáwọn wáàsí lágbára ogomi lójú ọkàn wọn mì tán wá ń rò pé ka annaha maw'izatun muwaddi' ó dàbí wáàsí ẹni tí ń dágbére pé kánábi wá ṣe wáàsí fáwọn ànábi ṣe wáàsí fún wọn ala sam'i wa ta'a pé ká gbọ́rọ̀ sí aláṣẹ lẹ́nu ká sì tẹ̀lé walau ta'ammara alaykum abdun kọ́lá bó jẹ́ pé ẹrú náà fi sọ̀gá fún yín anabi wa ń sọ fún wọn jọ nínú wá sí pé fa innahu man ya'ish minkum ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá ní kó máa sẹ̀mí nú yín o anabi bá wọn sàhábà wí. ọ̀rọ̀ yìí yóò sì máa jẹ́ ìbáwí fáwa náà ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá ni kó máa sẹ̀mí fasayara ikhtilafan kathira yóò padà rí oríṣiríṣi ìyapa ẹnu nínú ẹ̀sìn tó bá wá rí bẹ́ẹ̀ kí lọ́nà àbáyọ fa aleikum bi sunnati ìlànà mi kẹ́ tẹ̀lé o ìlànà mi ni kẹ́ tẹ̀lé sunna anabi ọlọ́nà àbáyọ wa sunnati likulafa irashidina almahdiyina min ba'di àti ìlànà àwọn àrólé tí filẹ̀ tí ń bá lọ tán. jama àwọn wo lànà bí filẹ̀ ń gbà tó lọ tán àwọn sọ̀hábà ni ani ipe kò ní ní mọ́ni àjù sálàfin ni ànábi ò bá wọn pé ìlànà mi nìkan kẹ́ ẹ́ kí ni kẹ́ ẹ tẹ̀lé mọ́tòlẹ́ tó tún fìlànà sọ̀hábà kún tóró ti mọ̀ pé ntàn bá ṣe náà làwọn náà dùn lé lórí àwọn sílẹ̀ yóò wò kọ́ṣe. ìlànà àwọn ẹni síwájú yìí kẹ́ ẹ tẹ̀lé tamasaku biha ẹgbàá mú ṣinṣin wà á dùn àlẹ́ bákan náà ẹ eyín ọ̀gàn yín tẹ̀ kìnnáyà lélẹ̀ àdàpẹ̀ ọ̀rọ̀ lànàbí lò fún wa yìí ẹ̀pẹ́ tájà bá gbé egun yóò fẹ́ yín ọ̀gàn rẹ̀ kó lè bá àmọ́ jábọ́ bọ́ bá lè tó ju gan mọ́ kò ní julẹ̀ torí kó ti ó ti ó ti hàn gìmí yẹn. bẹ́ẹ̀ lànàbí ni ká wá yín mọ́ ìlànà ohun ìlànà àwọn ẹni ìṣíwájú wa ti ṣe àlùmọ́nì àjù sálàfì. ànàbí ló pèpè síbẹ̀ ìyẹn lápàdà bá débi ọ̀rọ̀ wa tẹ́lẹ̀ kẹ́lẹ́ àkànnẹ̀kùnà ni tẹ́kálukú àbá ń kọ́ àwọn yanṣẹ́ kalápẹ̀júwe ẹ̀bóyá ẹni tó lọ ilé ẹ̀kọ́ yunifásitì nílé kéwú ni wọ́n máa kọ́ ní alifirakul islamiyya pé àwọn sẹ́ẹ̀tì tó jáde ní islam wọ́n máa sọ pé ní eléyò àwọn jàmíyà jáàmù bínú sọ̀fọ́ánù ló dálẹ̀ àwọn mọ̀tẹ́sílà wàásùlù bínú atọ̀ ló dálẹ̀ bẹ́ẹ̀ ni àṣà ìra àwọn sùfíyà ẹ̀mọ́rò tìjàníyà oríṣiríṣi al-ikhwanul muslimun jamaatu tabligh ẹ̀rẹ̀ ń tó dálẹ̀ ṣùgbọ́n àti rẹ̀ ń tó dá sàlàfíà lẹ̀ fún wa tó kò sí anabi ló gbé wa anabi ló gbé ka ló pèpè sí níta anabi sì gbé wa ta ló fi rẹ̀ jẹ́mọ́ ọlọ́run ọba ni tẹ́mi ò bá rí ibi tẹ́mi di aṣọ ẹlẹ́ni ní ibùdó ẹ bá wo síra ibùdó tẹ́mi ẹ̀rí tó yẹ pé tẹ̀lé lánàá wọn ta ni ẹni ìṣèwájú kágbó ló dá ẹnì kẹ́kọ́ tó máa ní tẹ̀lé lánàá àwọn ẹni ìṣèwájú àwọn mi ní o sọ pé ni muhammadu bin abdul wahab ni kex ẹ mọ kàn sàlàfíà wàhábíyà ni wọn tábà wọn ti muhammadu bin abdul wahab sọ kí ló ní o máa pèpè sí tẹ̀lé lánàá wọn ẹni ìṣíwájú anábì ló gbé lánàá yìí lẹ̀. bákan nínú ẹ̀rí mi tí ẹnìbí sọ rìwáyà oríṣiríṣi ló wá láǹpẹ̀ ní hadith iftiraq àwọn hadith ti ń sọ ń pa pé umma anabi yóò padà pín yẹlẹyẹlẹ tí í ṣe déédéé hadithi Irbad ta kà fún alẹ́ kan tánàbí ní fasayarọ fasayarọ ikhtilafan kathira pé yóò rí apàtó pọ̀ anabi ń sọ nínú àwọn hadithi yìí ìtí Muawiya gbà wá wá ń bẹ̀ ìtí Awfu ibn Malik gbà wá ó wá ń bẹ̀ ìtí Abu Huraira Anas ibn Malik ibn Mas'ud àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó gbà wá anabi ní iftar akọtìlì yehud àwọn yehudi títí àwọn Júù wọ́n pín sí ìlà ìhìdá wa sàbò ìyìnà fèrèkọ wọ́n pín sí ọ̀kan lé ní àádọ́rin kọ́ni seventy seventy one bákan náà àwọn nasọ́rọ̀ àwọn kọ́riyó àwọn pín sí isnata isnatai wa sàbò ìyìnà fèrèkọ seventy two làwọn pín sí anabi fasa tefteriko adhil umma umma adhil umma ìjọ mi yìí ẹ pé sí ìtànẹ́bí lóyún kò bá nẹ́bí láyé o tàlá kọ́kọ́ yẹn náà fàṣàyàrọ̀ yóò padà rí ni gbogbo ìtòkúyẹlẹ̀yẹlẹ yóò bá níbi láyé ṣùgbọ́n níbi ni yóò padà ṣẹlẹ̀ títí wọ́n ń ṣẹlẹ̀ táwa rí lẹ́nu pé ìjọ yóò pín sí seventy three kúlú àfinnáà gbogbo ẹ̀ pátá inú lẹ́ni ẹ̀rí pa níbi òsọ́pọ̀ kèfèrí ó pè ní ummati ìjọ mi yìí azi umma azi umma ìjọ yìí náà ló pè gbogbo ẹ̀ pátá inú náà ni ìlà wáhìdà àyàfẹ́ yọ̀ kan ewu alẹ́ yọ̀ kan náà nínú rìwáyà mi ànábi ní alìjàmáà ìtọ́jẹ́ jẹ̀mọ́ tọ́ba gbọ́ jẹ̀mọ́ yẹn bí jẹ̀mọ́ wò lànàbi ń bá wíta mọ́ ẹ́ tani ó sọ fún wa ẹyọ kan náà ni jẹ̀mọ́ tí ó dúró déédéé jẹ̀mọ́ wò lànàbi ń sọ ẹ́ jẹ̀mọ́ ti wo. titiɛ ti maa ti ba windo wa so ha ba gɛgɛ. Ibomi o kɔni asawadu la aazɔm. Itowa kile yɛrɛ ne ni pe ale ni ɛyɔ ma ana ale hili ya o mi iru tɛmi n sele ni n yɛ kpɛlɛ o jɔ ti ma ta dole lori rɛ yi tɛmi n se yi wa asahabi a ta sɔ tí gbogbo ẹ bá pín dekazu yẹlẹyẹlẹ tó yẹ pé lórúkọ ẹ̀sìn náà ni a ti fi ń ṣe ìlànà àwọn ẹni ìṣíwájú tánàbí kojọ nìkan ni ó wà lórí òdodo. challenge sì lélẹ́yìn jẹ́ tẹ́lifí sì máa ń sọ fáwọn yẹn pé nígbà dànkan seventy three lẹ̀ sábà ní kan péré right ọ̀rùpẹ́ àtìrí kan yẹn mú yóò lé káyipẹ́ inú seventy three yẹn san lẹ́yìn ọ̀kan ni ò da seventy two ló da ọ̀pẹ láti gbà ó rọrùn àbí ò rọrùn ṣùgbọ́n ẹ̀yọ̀ kan náà làárẹ̀ mi ló dúró déédéé o ó sì fún aró yẹn ẹ̀yọ̀ mọ́ ana alayhi liyawm wa ashabi ìtí mi àtàwọn sọ̀hábà mi ń ṣe. ẹ̀rí pé gbogbo àwọn ẹ̀rí tá à ń kó wa kí ni ń pèpè sí ń pèpè sí pé ká padà sí lánàá àwọn ẹni ìṣíwájú wa tàwọn sọ̀hábà àtàwọn tí wọ́n rí wọn. àtàwọn ẹ̀rí mi tí ó tún wà tuntun jọba tánàbí sọ fún wa torí pé ìlànà wọ̀nyí láàfin rẹ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣiṣẹ́ wa ọlọ́mọba subhanahu wa ta'ala ó sọ fún wa nínú suratul baqara aya one thirty seven ọlọ́run ní fàyín ní amanu bí mísìlìmọ́ àmọ́ntùnbẹ̀ táwọn èèyàn bá gbàgbọ́ bí mísìlìmọ́ àmọ́ntùnbẹ̀ lórí ìgbàgbọ́ tẹ́yìn wà lórí èyí àwọn ah, oníkúránì náà kàtí ń tọ́ka sí njọ́ náà àwọn ah, sọ̀hábà táyà bá gbàrú ntẹ́yìn gbàgbọ́ bẹ́ẹ̀ ṣe dúró dédé ìfakọ̀dé tádà o wọ́n ti mọ̀ náà fa intawa lawo ṣùgbọ́n tó la nílànà mí làwọn lula lùlànà ẹ̀dẹ́ síwájú wọn yìí fa iná ń fi ṣe kọ́ọ̀kìn àìgbọ́ra ẹni yẹn ni ó máa ṣẹlẹ̀ o ìrẹ́ ni ó ń ṣẹlẹ̀ lẹ́nu tabala lo alimani hajj salafi ìlànà àwọn ẹni wa àìgbọ́ra ẹni yẹn ni ó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n sọ̀hábà tí wọ́n dúró lórí ìlànà yìí ẹ rí i pé kò sí tó jọ àìgbọ́ra ẹni lórí ọ̀rọ̀ ẹ̀sìn tó ń kó láyé àwọn tàbíìn tí wọ́n dúró lórí ìlànà sọ̀hábà kò sí àìgbọ́ra ẹni láàrin wọn. eléyìí ni ẹ̀rí nínú àhàdíìsì Rasul ọ̀rọ̀ òjíṣẹ́ Ọlọ́run lórí ìtànpẹ̀ nílànà àwọn ẹni ìṣíwájú náà lẹ́yìn gbàtà tí mo tẹ alukur'ani wá síwájú. nínú ọ̀rọ̀ àwọn àfáyẹ̀sìn tààtún lè mú kámúnú sọ̀hábà gan fúnra wọn abdullahi ibn mas'ud radiyallahu anhu ìkan nínú àwọn àgbà àwọn àfa nínú sọ̀hábà òun ló ń sọ pé ní man kana mustanna ẹnikẹ́ni tó bá fẹ́ tẹ̀lé lánàá fàlìyẹsán nàbí máa kọ̀dùmáàt kó ló lànà àwọn tó ṣe kínní tó ti gbáwájú rẹ̀ tó ti kú tó dúró déédéé fàyínà làhàyà làtó mọ́nà alẹ́ yìí fìtìnà torí pé tó wà láyé fìtìnà lè ṣẹlẹ̀ sóun wọ́n tọ́ ti dúpẹ́ ah, ìlànà ẹ̀ ìdá náà náà kólé lórí ẹnikọ́ ó wá bẹ̀rẹ̀ sí yin àwọn sọ̀hábà. pé àwọn sọ̀hábà ànábì tẹ̀kọ́ sàábẹ́ lòun náà ó sì ń pèpè sí lánàá wọn. ó yìn wọ́n pé àbárò náà sọ̀kọ̀lẹ̀bà àwọn lọ́kàn wọn dáa jù àwọn nìmọ̀ wọn jinlẹ̀ jù àwọn wọn dúró jù. usulu sunnati indana ìta àmọ̀ pé yẹn sunna pé lágbájá yìí onísúnà ni òun náà ni àtàmásùkù bí ma kana aleyhi ashabu rasul sallallahu alayhi wa sallam oníkéyàn dúró tí táwọn sọ̀hábà ń ṣe gbogbo ẹnikẹ́ni tó bá pera rẹ̀ ní ali sunnati wal jama'a ṣùgbọ́n o ìlànà rẹ̀ ó yàtọ̀ sí lànà sọ̀hábà kìí sí ali sunna níta fi wọn náà níta sọ̀hábà dúró lé lórí tágbọ̀ yẹ ẹni ẹ bá ti yàtọ̀ sí tiwọn kìí sí ali sunna apàdà bá débẹ̀ pé ṣé ìyàtọ̀ aláàrẹ alẹ́ sunnati àti asàlàfíyà torí oríṣiríṣi nǹkan là ń gbọ́lẹ̀ ni pé ẹlòmíràn alẹ́ sunna làwọn asàlàfí náà máa ń ṣe báwọn ṣé yàtọ̀ wà láàrin méjèèjì apàdà sọ bá sì gbọ́rọ̀ tí alimami ahmadu sọ́nsì pé ìtí ń jẹ́ sunna ni táwọn ta ni dúró lé lórí ni ẹni ìṣíwájú wa yìí bákan náà. alimami al-Barbahari rahmatulah alayhi àwọn náà sọnù tíra àwọn ti ṣe sharihu sunna wọ́n ní wàlẹ asas foundation alladhi yubna alayhi al-jama'a pé jama'a tá nàbí ni a tẹ̀lé tábìlì pé ali sunnati wal jama'a foundation tá fi mọ̀ pé ìta bẹ́sì ẹ̀ lé lórí hum ashabu nabi sallallahu alaihi wasallam àwọn náà sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ àbá nabi láti mọ̀ pé yẹn ṣe súnà tó bá ṣe irú tí wọ́n ṣe tó dúró lé lórí. rahimahumullah wa hum ahli sunna àwọn ni ahli sunna wal jamaa àbáni wàá máa ń làmú yáàkùzọ ànihàn ẹnikẹ́ni tí ẹ bá fìlànà wọn sẹ́sìn tẹ̀pẹ́ ńlá là ń pè ní asaraf ẹnikẹ́ni tí ẹ bá fìlànà wọn sọ̀hábà sẹ́sìn fàkọ̀dé dọ́là wà bùtàdà ó ti sọnù ó wà bùtàdà aládàáda lẹ́sìn ni wa kullu bid'atin dalala àtùmọ̀ pé wẹ́n tó anoni gbàdá dálẹ̀ wá ànú ni. lágbèjì ẹja fún alágbèjì ẹsẹ̀ mi yẹn àwọn ń tẹ̀lé súnà ni súnà nẹ́bí oníkàmọ̀ sàṣàlátù ó wà ní súnà kódà nẹ́bí lẹ́yìn tí ó bá ṣe kọ́lọ̀ kó ṣe kíni kó fi mú ẹ̀gbọ́lẹ̀ ó sì lẹ́yìn tó bá ṣe kó ní ládá mẹ́wàá lórí ẹyọ kan tó bá ṣe àǹtí ó yẹ láfi kóra wájọ làwọn aṣọ fún un làwọn bá ń jó kí ló ló ń tẹ̀lé mẹ́ẹ̀ súnà àbí kíláàfi jọ́ọ̀jì súnà tó ló ń dúólé lórí un àwọn apadà kan sọ àbà pé níjò lọ yìí táwọn Abubakar kóra wọn jọ táwọn ń dání o pa àwọn ń ṣe kíni àwọn ń sàṣà látò fa nàbí ìtàfimọ̀ jọ́ọ̀jì ẹ̀ tó wá pẹ̀lú olórí súnà nínú súnà ní tá à ń ṣe wà tá à ń ṣe nínú ẹgbẹ́ wa ni àbí tóun dá ṣe fúnra rẹ̀ tí ó sì fún ẹlẹ́rìí

torí pé àwọn èèyàn yára sáré pé súnà làwọn náà ń ṣe kán sì mẹ́rin wá fún ẹ ṣùgbọ́n tí wọ́n fi mọ ẹni pé àwọn tán ní àtẹ̀lé ṣé bí wọ́n ṣe ṣéun làwọn ṣe ní tí mọ́mú Al-Barbahari ń sọnù pé ẹni tó bá lọ lọ súnà tí ò bá tẹ̀lé láwọn ẹni ẹ̀yìn bídíà ni ó tún gbére àgbọ́yé wọn la gbọ́dọ̀ fi ṣẹ̀sìn bákan náà ni a rí ọ̀rọ̀ tí Al-Imam al sọ pé alayka bi athari ma ó rẹ ìlànà orí pa àwọn tó ṣíwájú rẹ ni kó o tẹ̀lé o wà ìrọ́fàdọ̀ kànáàsù kọ́lá bá yẹn gbẹ ti pẹ́ ẹ̀sọ̀láfíà ẹ̀ tún dénú gbogbo ìlànà àwọn ẹni tó ṣíwájú ni ńlọ gbọ́dọ̀ tẹ̀lé o wà ìyá kàwárọ̀ àrìjáàlì sọ́ra fún ìròrí àwọn èèyàn ẹlòmí lè lọ́nu alukur'an ó lè lọ́nu ọ̀rọ̀ ànábì àwọn sọ́là kó sì gbé nǹkan jáde kó fìròrí tiẹ̀ sí gẹ́gẹ́ bí irú àwọn yìí tá a fi ṣàpèjúwe fúnra wa yìí sọ́ra fúru rò rí báyìí wa ìnsákàrà fúhu lákàbìlì kọ́ọ̀lì kódà máa dunu sí i tán pẹpẹ à ní ká máa ṣe báyìí ni ká ní báyìí ni tọ́lọ́nà là ń ṣe lábẹ́ rẹ̀ ẹ̀kọ́ bá níbi ṣe ni a ṣe náà ni nítorí kàn wọ́n ni pé àwọn ẹni ìṣíwájú wa tán sẹ́sìn tá a rẹ́ẹ̀rí jantirẹrẹ fún tọ́lọ́ ní àtẹ̀lé wọn ǹjẹ́ bí wọ́n ṣe dunu ǹjẹ́ bẹ́ẹ̀ náà ṣe kíni bẹ́ẹ̀ náà ṣe ṣe tí ò bá rí púrúfù ò gbọ́dọ̀ ṣe. kódà rẹ̀ tó tún fi kọ́ ni pé khairul umuri salifati ala al-huda ìtòdájú náà ni ọ̀rọ̀ àwọn ìṣesí àwọn ẹni tó ti gbáwájú wa sharul umuri muhdasati al-bawadi'i èyí tó sì burú ni àwọn nǹkan àdádálẹ̀ táwọn yẹn ń dálẹ̀ nínú ẹ̀sìn tí ò sí ń bẹ wa gan mọ́ ẹlòmíì kọ́ tiẹ̀ wa kullu khairi fi ittiba'i salaf tó bá fẹ́ rore nú ẹ̀sìn yìí tó fẹ́ rojú rẹ ọlọ́run ọgọ́rọ̀ tẹ̀lé lánàá àwọn ẹni síwájú rẹ wa kullu sharri fi ibtida'i khalaf ibi tá a burú pọ̀ jù sí ni káwọn èèyàn délé nìkan ṣẹ̀sìn báwọn ṣe rí kò kíṣe ni wọ́n wá kọ́ọ̀tì kó mọ́ sopọ̀ mọ́ta wọn àwọn ẹni síwájú aburú ńlá ló wà mẹ́ẹ̀ torí pé nǹkan yóò da ẹ̀sìn rú ọ̀rọ̀ pọ̀ táwọn afẹ́sìn náà sọ alimam al-albani rahmatulah alayhi àwọn náà ní ọ̀rọ̀ tán sọ nípa pé ní agbọ́dọ̀ dúró lórí ìlànà àwọn ẹni ìṣíwájú ni àtàwọn afẹ́ ẹ̀sìn míì náà sẹ́ni pé lẹ́yìn gbàtà mẹ́rin wa ní alukur'an tá mẹ́rin wa nínú ahadisi rasul amẹ́rin wa nínú ọ̀rọ̀ àwọn ẹni ìṣíwájú ẹni pé yóò hàn sí wa pé ìlànà àwọn ẹni ìṣíwájú yìí nítorí ká tẹ̀lé ni nítorí ká béèrè pé ní à ń lẹ́ni síwájú ṣé ẹnìkan lè wá wà lẹ́ni kó náà ni èmi náà o sọ́láfí yù ni mí tóun sì sí nínú àwọn ẹni ìṣíwájú yìí sótó bẹ́ẹ̀ torí pé lẹ́yìn náà ń dá wàhálà ní láwùjọ pé ṣé wọ́n wá wà nínú àwọn ẹni ìṣíwájú ni kódà nínú àwọn àfáà tí wọ́n kọ́ bíi dùkúrù Sa'id Ramadan Buti tán ní ìlànà àwọn ẹni ṣíwájú tí lọ ẹnìkan ò lédélé ẹnìkan pẹ̀lú àyín sàlàfí ǹjẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀ kọ́ lórí àwọn kan lẹ́ni ìṣíwájú wa tán ní àtẹ̀lé àwọn ìyẹn ni à ń pè ní sàlàfíyà zamanan ìyẹn pé lásìkò yẹn àsìkò àwọn ẹni tí wọ́n sọ àwọn sàhábà àwọn tàbíìn àtibáwò tàbíìn ṣùgbọ́n àwọn táwa wá lẹ́yìn wọn ń kọ́ anu ma di salafiya ma di hajani anu ma jẹ ẹni ìṣíwájú kẹsìpá gbé lásìkò yẹn kọ ṣùgbọ́n a lò lànà àwọn tani àwọn ẹni ìṣíwájú ni. àwọn kan náà wọ́n wà lórí ìlànà tó bá níbi ló gbà àwọn kan náà kọ́ lọ́dọ̀ wọn àwọn fún ìtú kọ́ lọ́dọ̀ wọn ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó náà bá wa wá lẹ́yìn tiwọn tó lórí ìlànà òun náà ma jẹ salafiya yóò ma jẹ ẹni ìṣíwájú torí pé lánàá wọn nílò ìyẹn ló fà lọ́lọ́run ní walladhina taba'uhum bi ihsan àti gbogbo ẹni tó bá tẹ̀lé wọn lórí dáadáa alladhina yìí lọ́dọ̀ àwọn afọ́ni usul wọn ní min alifadil umum gbólóhùn tó kárí ni ìyẹn pé gbogbo ẹnikẹ́ni tó bá rìn bá ṣe rìn lásìkò táwa yìí àtàsìkò tó tún bọ̀ tí ò ti dé tó náà bá lò bá ṣe lò tẹ́rìn bá ṣe rìn òun náà máa jẹ́ sàlàfí ó ti di lànà ìlànà là ń sọ̀rọ̀ ọba wí ìsìn kì í sásìkò yẹn mọ́ ẹsìn òpin ẹni tó pẹ̀lẹ́ ní Tìjàní lòun àbí ẹni yóò Tìjàní ti lọ tí wọn náà jẹ́ Tìjàní lẹ́ni kí ló fi pẹ̀lẹ́ ẹni Tìjàní yẹn mọ́ ẹ sọ̀rọ̀ torí pé ń lo ìlànà ta ni Tìjàní. àkọ́kọ́ nu ẹ̀kejì ni pé a tún fún wa ní ìrújú pé séyàn tí ẹ lè máa pẹ̀lẹ́ ẹni Sàlàfí a ní kò sí tó burú mbẹ tó ẹ pé ní lóòótọ́ ó wà lórí ìlànà yìí torí pé ní nígbàtí nǹkan ti dàrú tán lè ń kálukú ń pera pé ibi báyìí ni irú báyìí lèmi ṣe ìsìláàmù tèmi o muhammadu bin sirin nínú àwọn àgbà àtàbí ni ó ní ma kana nasu yasaluna anil isnad tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé àwọn sọ̀hábà àti àgbà tàbí àwọn èèyàn béèrè pé ọ̀rọ̀ gbọ́ ìta ń sọ fún ọ ti lánàbì ló sọ kílé tí wọ́n béèrè náà pé ọ̀rọ̀ kan ò ní dọ́dọ̀ àwọn látọ̀dọ̀ ànábì àbí kó jẹ́ kíní kó jẹ́ òótọ́ wakọ fitina ṣùgbọ́n gbà tí fitina bẹ́lẹ̀ táwọn míì ń gbérọ́ wọnú ẹ̀sìn tó ń gbèrú ju wa kọlu sọmù lánàá rìjà àlàkùn ó dípò ta àwọn ok ẹni tó sọ ni alùsùnà lélẹ̀ àgbà eléyà nígbọ̀rọ̀ lẹ́nu ẹ̀ kí ló fi tá a fi ní alùsùnà torí pé ní àwọn èèyàn míì ti ṣe kíni wọ́n ti ṣe bídíà láyé aṣọ àbàpá ni Abubakar alùsùnà kí wàá ní Umar ẹ nídìí orúkọ yẹn torí pé gbogbo pátá lórí òdodo ni wọ́n ṣe kíni ni wọ́n dúró lé lórí ṣùgbọ́n gbà tí fìtínà bẹ́lẹ̀ ele máa sọ pé ìlànà tèmíre ìlànà tèmíre ẹni tó náà ti ń tẹ̀lé ìlànà kílọ̀ lọ́hùn wí kílà sọ ó náà fi tiẹ̀ ní fi ta ìlànà tèmi ń tẹ̀lé sàlàfí lè mi o ìlànà àwọn ẹni tání àwọn ẹni síwájú tọ́lọ ni a tẹ̀lé lẹ́yìn náà ni wípé ní oríṣiríṣi ìlànà tá à ń rí táwọn èèyàn fi ń ṣe fáàrí lẹ́ni ìlànà èèyàn kan ní ẹlòmíràn lè yẹ pé ìkan nínú àwọn àfáàrí ni ó lóun rọ̀ mọ́ lápẹjúwe gẹ́gẹ́ bí alimami malik ẹrẹ ní tí ó mọ fi ṣe fáàrí pé màlìkí là wà àbí bẹ́ẹ̀ kọ́ ni pàápàá jùlọ nílùú wa ta wà ní nàìjíríà pé màlìkí là wà tí ó mọ fi sakọ pé òun tẹ̀lé lánàá ta ni alimami malik ẹlòmíì ó sọ pé ní no ṣàfihàn là wà náwọn àfa gidi àmì ó ti á lo àwọn ìlànà àwọn dé pé ìlànà wọn ò dúró déédéé ẹni tìjà nílà bẹ́ẹ̀ ni kálukú mọ̀ pera rẹ̀ lórúkọ tí ń lẹ́ra rẹ̀ mọ̀yàn mélòó èèyàn kan nígbà tó wá lẹ́ra rẹ̀ mẹ́yàn kan yẹn tó wá jẹ́ àsálàfí èèyàn mélòó lòún lẹ́ra rẹ̀ mọ́jàmá ẹ sọ̀rọ̀ ẹ tó bá ní òun tẹ̀lé lánàá àwọn ẹni ìṣíwájú ta ni lẹ́ra rẹ̀ mọ́ sẹ́yìn kan ni Abubakar àbí Umar Ali ó lẹ́ra àwọn gbogbo sàhábà. ó lè ra àwọn gbogbo tàbí ó lè gbogbo ẹni tó jẹ ní tó ní ìlànà ni àwọn ẹni ìṣíwájú. jẹ́mọ́ tá a bá lè mẹ́ni tó rẹ̀ kan táàsì o ìlànà rẹ̀ tí èsì sọ̀hábà àwọn sọ̀hábà gan ààrẹ rí pé kan ní kọ́ múnú o èèyàn kan o kó tó wá jẹ máa tẹ̀lé lánàá ǹjẹ́ a rí ṣùgbọ́n òun pé náà ẹnìkan máa tẹ̀lé ó ìwọ tó wá tẹ̀lé ń tó lẹ́rìí tó tẹ̀lé gbogbo àwọn ẹni rẹ tó wà lórí ìlànà àwọn ẹni ìṣíwájú gbòǹtì ó sì wá jẹ́ ẹ̀ṣẹ̀ o láti sọ pé kí ni sàlàfí ni ẹ̀ láfi ni ó fi yé wa pé ní ìfira ẹni tì síbi kò sí tó burú mbẹ al-imam bin baz rahmatulah alayhi an sọnù muhadara àwọn kan tí wọ́n ń pè ní tazkiyatu na hakul muslim nínú lẹ́kṣọ̀ wọn kan náà ti bi wọn pé ǹjẹ́ yẹn lè kọ́ra yẹn ní asálàfí pé èmi ò ìlànà àwọn ẹni ìṣíwájú mò ń tẹ̀lé bàbá ní ìlà káàná sọ́ọ̀dì kan tó yẹ pé lóòótọ́ ẹni yẹn ìlànà àwọn ẹni ìṣíwájú ní ń tẹ̀lé tó yẹ pé lóòótọ́ pé anáwó asàrí ń tẹ̀lé orí àwọn ẹni ìṣíwájú àwọn sálàfí bàbá ní kò sí tó burú kò sí tó burú misalama kana salafu yakulun torí pé àwọn ẹni síwájú náà mọ pé fúlàní sàlàfíyù tí wọn náà bá ti gbọ́ yẹn wọn tó pé lágbájá ìlànà àwọn ẹni síwájú òní ń tẹ̀lé fúlàní àtàríyù lágbájá ó ń pa àwọn tó síwájú ẹ̀ tẹ̀síkíyà tún là búdàmí ni ha bàbá ní kò sí ìrújú bíi pé ìfọ́rẹ́ ni mọ́ báyìí ní tó dání tẹ̀síkíyà tún wà àṣìbà ọ̀rẹ́ yẹn ló torí pé dàrúdàpọ̀ ti wà láwùjọ ẹlòmíín tẹ̀ lórí àwọn èèyàn ẹlòmíín tẹ̀ lásà àwọn ẹjọ́ wọn ìwà ní ẹwà o ìlànà àwọn ẹni ìṣíwájú wa òun lèmi ń tẹ̀lé so eléyìí fi hàn pé ní kò sí ní tó burú káfíra wa ti sí lánàá àwọn ẹni ìṣíwájú torí pé ìfi iyì ni ìfi àpọ́nlé ni ìfi ti tá a rí kíni fún ni ẹ̀rí fún ni ẹni tó bá pera rẹ̀ ní. Shafi, bó yẹ kó alimami muhammadu bin idris inú wa àfẹ́ ní ṣíwájú ni ṣùgbọ́n tẹ́lẹ̀ bá pé òun nìkan òun pẹ́ra rẹ̀ bẹ́ẹ̀ àbí tó yẹ pẹ́ra rẹ̀ tó tẹ̀ pẹ́ra rẹ̀ ní al-ashari àbẹ́ni tó pẹ́ra rẹ̀ ní na èèyàn kẹsì náà rọ̀ mọ́ ààrẹ rì kan tó bá kí wọn lórí tí wọ́n ń ṣe o gbẹtọ pé ìlànà àwọn ẹni ìṣíwájú lèmi ń tẹ̀lé o tó bá dúró tí bó ṣe tọ́ àti bó ṣe yẹ ìfitì yìí ni ìfitì ìkẹ́ni torí pé ntọ́lọ ní àṣẹ lòún ṣe kíni lòún ṣe. so eléyìí náà tó jẹ́ ẹ̀rí kan al-imam ibn Taymiyyah rahmatullahi alayhi àwọn àti sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí síwájú pé la àìbá kò sáà léèbù lára ẹni tó yẹ pé ní alamani azhar madhhab as tó fi lànà àwọn ẹni ìṣíwájú torí pé àyàn ń lò lànà míì tó burú tó fi hàn àbí tí ó fi hàn tí ó tún mọ pera rẹ̀ bẹ́ẹ̀ tí ó ní pé tèmi fi ń ṣẹ̀ṣẹ̀rẹ̀ o ìwọ wa tẹ̀lé lánàá àwọn ẹ̀tọ́ lọ ní àtẹ̀lé kò sí iye méjì nípa pé ní ìsàfitì síbẹ̀ tó dání wà ń tàṣàbà ilé ìwà àtàṣà ilé yìí bàlíyé jìbò kọ̀bóòlù záàlìkà mẹ́ni bìtìfàk pé ẹnu kò lórí pé ẹni tó bá fi lànà àwọn ẹni ìṣíwájú hàn agbọ́dọ̀ gbà torí pé fa iná mọ́sí abà sálàf láyà kúnnù ìlà àkọ́ torí pé lánàá àwọn ẹni ìṣíwájú ò lè jẹ́ kẹ̀kẹ́ jò dodo lọ tẹnìyàn bá dúró tí agbọ́dọ̀ gbà lọ́wọ́ ẹ̀ ẹ tó gbé nǹkan mìíràn láwọn ọkọ ẹ̀ṣẹ̀ rẹ̀ pé ń bo lọ ti rí ìtọ́ ń gbé bọ̀ ta ló ní àtẹ̀lé tí wọ́n gbé wa. àyè pé ní kárẹ́ nìkan sì kópa rẹ̀ asálàfí kò sí ètò burú ètò kankan wa ni pé ṣé lóòótọ́ àti lódodo lọ́dún ó ti lànà yìí. ẹ̀wá rí lànà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí oríṣiríṣi orúkọ la lè fún asalafiya ani ali sunnati wal jamaa tó sábà ní ali sunna tánàbí sọ wá pé aleikum bi sunnati gẹ́bí hadisi ta ka fura ale kan wa sunnati lukulafa irashidina almadiyina min ba'di ẹ tẹ̀lé sunna mi àti ìlànà àwọn ẹni tí mo filẹ̀ láwọn sọ̀hábà àyíkẹ́ táwọn apẹ̀yẹ̀ ní alì súnà ń sẹ́ àwọn làákọ́ pé bẹ́ẹ̀ jẹ̀mọ́ àwọn wo àwọn sọ̀hábà ìgbà táwọn àǹsálà fún àwọn látó pé bẹ́ẹ̀ àwọn sọ̀hábà àyíkẹ́ kankan náà ni tani wàlì jàmọ́ a àwọn jàmọ́ táwọn àti sọ jàmọ́ kan nínú ìsìlámù jàmọ́ wò làákọ́ mú èyí táwọn ẹbí àwọn sọ̀sálà tó fi lẹ́nu àyíkẹ́ alì súnà tí àwọn náà ní kíni àwọn náà ní àwọn sàlàfíyà ìyẹn lọ́rọ̀ alimami al-Barbahari ta kó ti fún alẹ́ kan tó ti dédé ti alimami ahmadu náà pé n ta fi jọ́ọ̀jì súnná yẹn òní kó dúró nílànà àwọn tani àwọn ẹni ṣíwájú ẹ àdúgbò gbogbo ẹnikẹ́ni lẹ́ni tán padà wọn ní al-sunnah wal jamā'ah ṣùgbọ́n àwọn èsì sàlàfíyà ni wọ́n pa. àwọn fásitì ń sọ ni pé òjò bá ti ríru ẹni bẹ́ẹ̀ ó ti ní kíníkíní kan O ti ní kankan tó fi yapa sáwọn ẹni ìṣíwájú ìyẹn ni òfin fẹ́ gba ìlànà wọn wọlé alimami bin Taymiyyah rahmatullahi alayhi an sọ ní wọn kan ani alamatu alil bid'a abitaafi mo ni bidia ó ní adamu li intihal manhaj salaf abitaafi mo ni bidia ni pé kò ní fẹ́ lẹ̀ salafiya mọ́ rárá kákìrúgbọn rẹ pọ̀ tó báyìí ẹlẹ́rìíkà ẹlẹ́yà súnà làwọn àwọn oníṣẹ́ ìjáde ẹ̀kọ́ máa ń sọ bẹ́ẹ̀ wọ́n tún kọ́ ọmọ wọn ní kíní ẹlẹ́yà súnà tó gbé tó bá fẹ́ wájà rẹ̀ pé sàlàfin ni. torí pé òun náà mọ̀ pé súnà tó ń gbé kalẹ̀ yẹn òun ò gbọ́yé ní gbọ́yé àwọn tani àwọn ẹni síwájú. ẹ̀rọ àwọn alìhìsìbìyìn láwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ náà bí àwọn alìhìwánul muslimun wọ́n ẹ̀ríkọ́ àlẹ́ ẹ̀fà sọ pé sàlàfíà làwọn láíláí pé ẹ lọ ń pẹ́rẹ́ lórí súnlẹ̀ ṣé súnlẹ̀ yàtọ̀ sí láàrin ìṣíwájú ṣe ṣe ní tó yẹ ká bí nìyẹn ìkan náà ọ̀gá àwọn jẹ́ oníṣọ́ pé àwọn sàlàfíà àwọn kìnnìkan àwọn ẹ̀dá kìnnìkan lẹ̀ síbi wọn náà ń pẹ́rẹ́ ní àlè súnlẹ̀ ṣé súnlẹ̀ tí ó yàtọ̀ sáwọn ẹni ìṣíwájú ni. ẹni pé àwọn àfáà síwájú tá a sọ pé wọ́n fẹ́ define súnlẹ̀ fún wa pé táàfin pèyàn láàlù súnlẹ̀ so di eléyìí mọ́ wá òjò tó bá ti rẹ́ nìkẹ́ni tó pera rẹ̀ ní ali sunna ti wal jamaa ṣùgbọ́n kò sọ ó sọ pé òun ṣe sàlàfí sunna ti ń ṣe kìí ṣe sunna gidi kìí ṣe sunna àwọn ẹni ṣíwájú àwọn al-asha'ira àwọn fírikọ̀ kan ní tọ́jà fírikọ̀ tún kàlàmíyà àkọ́díyà nínú ọ̀rọ̀ àkídà náà tó gbégbá gígan ní àwọn al-asha'ira ẹ̀rí pé ìtọ́nà mara sí pé ali sunnati wal jama'a anana tẹ̀lé abul hasan al-ashari tó padà fi ìlànà yìí lẹ̀ kó tó kú ṣùgbọ́n àwọn òfin lẹ̀ bákan tẹ̀lé abu mansur al-maturudi tán pẹ̀lú al-maturudi yà lẹ́ni àwọn ọmọ pẹ̀lú àwọn kìíní asalafiya wọn pọ̀ ní India mọ Pakistan ṣùgbọ́n ẹ wo àkídà wọn ẹ lọ wo àdìsọ́kàn wọn ó yàtọ̀ sí àdìsọ́kàn wọn sọ̀hábà afọ àwọn pèrè àwọn ní àlè sunna ṣùgbọ́n àlè pèrè àwọn ní sàlàfíà so ilé ìjẹun tá a dì mọ́wọ́ nípa wípé ní ọjọ́ kẹta ẹ bá rí èèyàn tí ń ṣe òǹpinya láàrin tí sunna ati salaf kẹmọ̀ pé ní sunna tó gbé dání irọ́ nípa alimọ́ ibn Taymiya ani wa an yakuna intihalu salaf ṣiara alilbida fada baatilu nítorí pé kẹrin pé oníbídíà kó gbé àṣẹ àṣàlàfíà ọ ní tí ò dání fàyínà zálìkà gẹ́rù mú kìnìún yóò tí ẹ rọrùn ẹ̀ẹ́n náà fi gbé wọ kò rọrùn ilá hina yakunu lijahal wa yakillu ilm haitu yakunu lijahal àyàfi bíi táyì mọ̀ká bá wà làwọn tó yẹ pé ní wọn ẹ̀dúró déédéé pẹ̀lú àwọn sàlàfíà ìrọ́dù àwọn náà ń lera wọn sákúrò ń bi àgbọ́yé àwọn ẹni ṣíwájú torí pé inú tó gbé dání tí wọ́n bá lọ pé ní tẹ́ǹpẹ̀ ní súnà ìyàwó ẹni ṣíwájú ò dúró lórí ẹ̀ ibẹ̀ tó ti mú wọn nu. àwa ń tiwa o alu súnà làwa ẹsẹ̀ sàlàfíà gbogbo ẹnikẹ́ni tí bá sọ báwọn kèé sí lànà àwọn ẹni ṣíwájú ní rìn. bákan náà nínú etí atúmọ̀ ń àwọn sàlàfíà onáà ifatul mansuro àwọn ìjọ tọ́lọ́wọ́ náà ṣe gbogbo ẹ̀ náà ló lẹ́rìí àtọ́ ìfàtúlẹ̀ mọ̀nsúrọ̀ àwọn ìjọ tọ́lọ́wọ́ náà ṣe tọ́lọ́ ń kún lọ́wọ́ wàlífírikọ́tùl nájíyà àwọn ìjọ tí wọ́n là nínú hadith ta kó ti fúnra alẹ́ kẹta ní ìwáyà ẹ̀ pọ̀ tánàbí ní àwọn seventy two nínú àwọn ìjọ kíjọ ni wọ́n wọ̀ náà ẹ̀yọ̀ kan ní ó là yìí tí ó là yẹn kí lànà bí fi ròyìn wọn ó ní tóun ṣe àtàwọn tání àtàwọn sọ̀hábà yẹn pé lánàá àwọn ẹni ìṣíwájú àìpẹ́ ní tó bá lánàá là ń pè ní mọ̀nsúrọ̀ ẹni tó lọ ńlá nínú orúkọ àwọn sàràfíà yìí náà ni. bákan náà à ń pè ní àtọ́ífàtún mọ̀nsúrọ̀ náà fírkọ́tún nájíyà ayọ̀à àwọn tó yẹ kọ́ ló ń ràn lọ́wọ́ gẹ́gẹ́ bá nàbí sọ́nù hadith kẹ́kẹ́ la yazalu ta'ifatun min ummati qa'imatan 'ala al-haqq qa'imatan 'ala al-haqq la yadurruhum man khazalahum hata takuma saa yẹ pé anabi láwọn èèyàn kò ní ẹgbẹ́ nínú ìjọ òun lórí ìlànà sànẹ́bí filẹ̀ náà dúró lé lórí tálùkì àmọ́ èdè tọ́nà ó sì máa ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀. bákan náà alólè asar àwọn tá ń torí pa àwọn ẹni ìṣíwájú gbogbo eléyìí náà láàrin pé ní ìlànà àwọn sàlàfíà ni àwọn sheikh wa abdulrahman kọ́lọ̀ ń jẹ́ àná akọ́yẹ́ pé tá a mọ̀ ẹ́ sí ní kíni al-asari ẹnu ká alẹ́ asọ́rí náà ń jẹ́ wọ́n jẹ́ asọ́làbí ẹni tí ń torí pa orípa àwọn náà ń tọ̀ orípa àwọn aṣíwájú aláfàrí wa sọ́làfí bí máa nà wá ìtumọ̀ kankan náà ni kẹntísà ń torí pa ẹ̀sìn wọn pẹ́ntì ń torí pa rẹ̀ kò ní sọnù ojú tó bá ń lọ ibì kan tó sì ń rori pa kódà bọ́ ti gẹ̀ẹ́tì bẹ̀ wọ́n mọ̀ pé ojú ọ̀nà lọ sí kíni ojú ọ̀nà lọ sí wa bẹ́ẹ̀ lẹ́ni tó lànà ìlànà àwọn ẹni ìṣíwájú òun lọ́dọ̀ ti gbọ̀nà tiẹ̀ tó ti ṣe tó wù ẹ́ ó ti sọnù nù kódà kí wọ́n rí pé bí tó ń lọ dáa gbogbo àwọn eléyìí nínú nítafìròyìn àwọn ẹni ìṣíwájú ẹni tí ń lo ìlànà àwọn ẹni ìṣíwájú wa náà ni ọ̀rọ̀ pọ̀ lágbọ̀nrín yìí ṣùgbọ́n nínú pọ́ìntì tí a wà lọ́lù pé àwọn ẹni ìṣíwájú nǹkan kí ni àwọn àmì wọn tá a fi mọ̀ wọn kí ni ṣe sí wọn torí pé orúkọ lè má jẹ́ nítorí kó jẹ́ ni pé kí lẹ́ni yẹn dúró lé lórí àmì yẹn yẹn lẹ́ni tó pẹ́ra wọn ní sàlàfí àwọn ìjọba pẹ́ra àsàlàfí yá. tó yẹ ilana ìlànà tí wọ́n ń rìn ó takò lànà ẹni ìṣíwájú bá a ṣe ráwọn èèyàn tó rí jẹ́ tiẹ̀ pé àwọn ẹsẹ̀ sàlàfí wọn bu wọn lára àwọn èèyàn fira wọn ti sí ṣùgbọ́n tí wọ́n ń ṣe ó yàtọ̀ wa tí wọ́n dúró lé lórí nínú àmì tá a fi máa ẹni tó ń tẹ̀lé lánàá àwọn ẹni ó ní bi tawhid kan lórí ọ̀rọ̀ táàmù sí al-aqida bó láti sọ lọ́run láso tó yẹ pé níṣẹ́ tọ́lọ́run fi ráwọn ànẹ́bí ọlọ́run wá sáyé ọlọ́run bá subhanahu wa ta'ala sọ fún anusọ́tò nahal pé wa laqad ba'athna fi kulli ummatin rasula gbogbo ọjọ́ kọ̀ọ̀kan la ara ànẹ́bí ọlọ́run sí kí la fi rán àní ẹ̀bùdó lọ́ha pé ká máa sin lọ́ọ̀ nìkan ṣoṣo wàjítẹ́nibù tọ̀gùt wájútẹ́ níbo tọ̀gùt kájínà sí gbogbo ń táwọn èèyàn ń jọ́sìn fún nídẹ̀yìn ọlọ́run nítorí wọn fi rán àwọn ànábì ọlọ́run ọlọ́run sọ láyé pé ní wàá má arsalna min qablika min rasulin illa nuhi ilayhi ọlọ́run láàrin ẹni kẹ̀kẹ́ síwájú tí àbí ká sọ pé ní annahu la ilaha illa ana faabudun pé èmi nìkan lọ́ba tá máa jọ́sìn fún ọ àgbọ̀dọ̀ jọ́sìn fún nǹkan míì máa ntọ́lọ́n fi rán gbogbo àwọn ànábì ọlọ́run ọba tabawonu suratul araf ọlọ́run sọ̀tàn púpọ̀ náà ànábì ọlọ́run fún wa òun náà sàn ìjọ wọn yóò ní tẹ́ kọ́kọ́ sọ fún wọn náà ni pé ní ubudullaha ma lakum min ilahin gairu ẹ̀sìn ọlọ́run ọba yín ẹ̀ lólùjọ́sìn fún mi ní dẹ́yìn ọlọ́run tawhid ìlàfimọ́ ìtàfimọ́ mọ́ta dúró lórí ìlànà àwọn ẹni ìṣíwájú nù ní gbogbo ẹ̀ka tí tàwídì pín sí tàwídì rububiyya tàwídì asma wa ẹ̀rí àwọn ẹni ìṣíwájú wọn á mú tàwídì lọ́kùnkúndùn ibi ìròyìn ọlọ́wọ́ wa wọn èyí padà ọlọ́run lọ́wọ́ bó ṣe ní náà bó ṣe ní àgbà ni ní ṣe rí àwọn òmọ́ ọlọ́run bá wà lórí ó wà ń àmọ́ bó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìròyìn ọlọ́run tọ́nà bá subhanahu wa ta'ala tó fi ìròyìn ara rẹ̀. wasi'a kursiyyuhu samawati wal ard ọlọ́run lága àwọn fẹ́ ju sánmà àti ilẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n ètò wa máa ń jẹ wọ́n lógún jù ní tawhidul uluhiyya bó o láti jẹ́ káyọ̀ yẹn máa sin lọ́run nìkan tẹ́ẹ̀ni sin nǹkan mi ní ẹ̀yọ́ lọ torí pé tọ́lọ́ gẹ́gẹ́ àwọn sọ́ọ̀sì wa ti sọ lẹ́ẹ̀kan pé ọkọ béèrè pé sẹ́ bóò lẹ́sẹ̀ ní ọkọ ọkọ béèrè o bóò lẹ́sẹ̀ sí lọ́hùn ni. túmọ̀ òjò tó bá ti rìn pé ẹja fi tàwídì ilẹ̀ náà tàwídì ó jẹ́ ká ṣe kínní yóò pin ayẹlẹyẹlẹ àbíkẹ́ lómi kí n tó òṣèlú bẹ́ẹ̀ni ẹ bá pera rẹ̀ lóní súnà kéésì oní súnà kéésì lànà àwọn ẹni ṣíwájú ni. àwọn àbájọ pé yàtọ̀ ẹ pé wàhálà kan lẹ́ ń bá yín láwùjọ yín léni àwọn ànábì ọlọ́run kọ̀ọ̀kan náà bá wàhálà ládùúgbò wọn ṣùgbọ́n ìyẹn ò torí ẹ̀ nìkan pátá òyìn ìdìsẹ́gbẹ̀ẹ́ ẹja kọ́kọ́ náà wàhálà láyé anabi wa lut àwọn ọkùnrin àtọkùnrin ní súnmọ́ra wọn kò torí katakara wọn ní pírọbìlẹmù ń bẹ wọn àdín òṣùwọ̀n kù anabi yìí ò torí ẹ fi ọ̀rọ̀ tàwọn ìdílé pé ẹjẹ kọkọ bẹ́ẹ̀ ń bí òṣùwọ̀n tán dínkù yìí náà wàhálà tá n bá yọ kéré sí àwọn mìíràn ti ṣíwájú tó ń ti bẹ́ẹ̀ tàwọn ìdílé mú lọ́kùnkúndùn táfìmọ̀lá ni àwọn ẹni ìṣíwájú nù ṣùgbọ́n àwọn èèyàn míì lẹ́ni wọ́n fi ṣe camouflage pé kíní kan six point wa tàwọn ìdílé àkọ́kọ́ wọn à ní àwọn ìwà ṣíríkù tó wà láwùjọ àwọn àwa ẹbọ èèyàn ń de nǹkan márùn lọ́dọ̀ wọn ní sọ pé kò dáa èèyàn ń wo sẹ́wọ̀n ní sọ pé kò dáa èyí èsì lànà àwọn ẹni sàlàfí àwọn mìíràn bẹ́ẹ̀ kọ́ àwọn ọ̀dọ́jọ́ tẹ́kẹ́ wá ṣe dépò ló jẹ wọ́n lógún ọ̀rọ̀ ẹbọ tó ń ṣẹlẹ̀ láwùjọ hàn ní sọ́n bá dẹ̀ yìí pẹ́ ni ìtọ́kọ̀ béèrè lọ́wọ́ wa lọ́rùn àwa la fi yún lẹ̀ ná afẹ́tẹ́lẹ̀ à ń palàpalàpa gbogbo oru dáwà bẹ́ẹ̀ kẹsì dáwà àwọn ẹni ṣíwájú wa ọ̀rọ̀ ta ọ̀hídì wọn mú lọ́kùnkúndùn yìí lànà fífi bẹ̀rẹ̀ dáwà rẹ̀ yá ayọ̀ anáṣu kúlù la ilaha illallah tuflihu ẹ̀yìn ẹ̀yìn ẹgbọ́n ọba gbọ́pọ̀ nìkan lẹ́ẹ̀ máa fún ẹ gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan mi kẹlẹ bá la ìgbà táwọn ẹbí okùn lé lórí orí tawhid ni ó wà lórí bẹ́ẹ̀dì ibi tó sùn sí tí ń kàkà kú anabi sọ fún asọ́ra pé la'ana Allahu al-yahuda wa nasọ́rọ̀ kọ́lọ́n kó iṣẹ́ bi náà yahudi àti nasọ́rọ̀ ittakhadhu qubura anbiya'ihi masajida tó jẹ́ pé wọ́n mú ibi sàárẹ̀ àwọn anabi ọlọ́n wọ́n mú ní nǹkan jọ́sìn anabi ò fọ̀rọ̀ tàwídìí nílẹ̀ gbà kankan kódà kó wà lójú ogun ọjọ́ tó wà lójú ogun kan tó yẹ pé àwọn sọ̀hábà kan wò pé ayẹyẹ jẹ́ ká náà máa fi nǹkan kọ́ kó dàbí ìgbàlẹ̀ fún wa kí àlà níbi kọ́ ẹnikẹ́ni táwọn bá yìí ṣe ó jọ̀rọ̀ yìí lẹ́jà filẹ̀ náà káfọ̀rọ̀ kí nílẹ̀ gbogbo ẹnikẹ́ni tí máa ṣe lè kéésì lànà àwọn ẹni ìṣíwájú òun ni wọ́n ń rìn ọ̀gẹ́ bí àsìkò sọ àwọn ẹni ìṣíwájú wọn á ka ìmọ̀ ẹ̀sìn kún tọ́lábìlì ẹ̀lìmì ṣẹ́rìí wọn á ka ìmọ̀ ẹ̀sìn kún wọn à ní kakú wasting of time gbogbo àsìkò tó bá wò ó lò ń bẹ́ẹ̀ torí pé tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó pè wá sí náà ni pé dáwọ́ àwọn ẹni ìṣíwájú wa orí ìmọ̀ ló dúró lé lórí ọlọ́ni ká lè sọ fún wa pé kul hadhi sabili ad'u ila Allah sọ fún wa pé ojú ọ̀nà mi yìí ń pèpè sójú ọ̀nà tọ́lọ́n ala basiratin pẹ̀lú ìmọ̀ ni o ọjọ́ tó bá ti ráwọn èèyàn kẹta ní ẹ̀ ìmọ̀ onídìí kankan nínú dáwà tí wọ́n mọ̀ pé pátípátí ni wọ́n ń ṣe ń bẹ́ẹ̀ pẹ̀lú mọ̀ ìmọ̀ wọn náà ń sọ ìmọ̀ qala Allah qala rasul bifami salafi salih ìmọ̀ kí lọ́lọ́run wí kí lànàbí sọ pẹ̀lú àgbọ̀yé àwọn ta ni àwọn ẹni ṣíwájú wa tá ń sọ yìí ìmọ̀ ẹ̀sìn ẹni pé àwọn àfa akọ́lọ́njá rí wọn pẹ́ wọ́n sọ sí pé alukọ́mọ wá bí wọ́n bá débi táwọn onísúnà mọ́ àmọ́ ṣe mọ́ sọnù ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn mọ́ wá bí tó sì ṣe sùúrù láti mọ́ kọ́ torí pé táwọn ẹni ìṣíwájú wa náà dúró lé lórí bá ṣe kọ́ lọ́dọ̀ ànábì àmọ́sà sálá báwọn sọ̀hábà náà ṣe kíni bá tàbí ṣe kọ́ láwọn sọ̀hábà náà nìyẹn tó fi dọ́dọ̀ tiwa. tọ́ ẹ báyìí ò bùkátà mọ̀ àti fẹ́ dúró lórí súnà súnà rọ ni wọ́n ń ṣe. àbí kankan wọ pé ni ọ̀rọ̀ aṣẹṣe haidọ̀ ọ̀rọ̀ nífàsì ló wá kù ni súnà rọ ni wọ́n ń ṣe ẹ̀rí àbíkẹ́ ẹ̀kọ́ pé ìmọ̀ tẹ́ ń sọ ìmọ̀ gbangba ni ìmọ̀ kọ̀ọ̀kọ̀ wà lọ́dọ̀ àwọn àwọn èèyàn ti ìpara lóní súnà tẹ́lẹ̀ sọlẹ náà jẹkọọ fún ọtọfẹ ọtọfẹ dún lánàá àwọn ẹni ìṣíwájú ọbù gbogbo akọlá ló lọ oṣù gbọdẹ kó ẹsìn ọgbọdọ lọ béèrè tó ru ẹ lójú ní ẹsìn àìsí àìmọ̀ ṣe sàlàfíà àwọn ẹni tó rí pọn káàkiri lọ káàpù gbogbo ẹ kan dáṣọ òṣèlú ìtọ́mọ nìyẹn béèrè ọ̀rọ̀ ẹsìn ọ pé lè yanjú torí pé ìlànà wọn ìlànà ẹni tó fẹ́ dúró ti lànà àwọn ẹni ìṣíwájú yóò farabalẹ̀ láti kọ́ mẹ́sìn lọ́dọ̀ àwọn àfẹ́sìn torí pé àkùdìẹ̀kùdìẹ̀ tá tó takò lànà àwọn ẹni ìṣíwájú ara kíkéré mẹ́sìn ní fa so ilé ìnàgẹ́ bí àsìkò ara dúró lórí ẹ̀ nínú tá a tún fi máa ń mọ̀ wọ́n òun náà ní taqdimu nakil ala al àwọn sálàf wọn máa gbé ẹ̀rí síwájú ìròrí tọ́lọ́n sì pè wá sínú yáyọ lẹ́dínà àmọ́nù látòkọ́ dìmú bẹ́ẹ̀nà ẹ̀rẹ́ yìí la ìwà rọ̀sọ́ọ̀lẹ̀ ẹ má gbọ́wájú ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ kódà kọ́ pòfẹ́sọ̀ gbé pòfẹ́sọ̀ṣìp rẹ̀ sẹ́gbẹ́ kan tọrọ ẹ̀sìn bá délẹ̀ kí lọ́lọ́run wí kí lànà bí sọ ni bó làwọn sọ̀hábà ṣe ṣe bó làwọn ẹni ìṣíwájú bó ní ẹsẹ̀ dúró lórí ẹ̀ má lò ìròrí tiẹ̀ ìlànà àwọn ẹni ìṣíwájú ìlà àgbẹ̀ lórí àwọn kan ní kí ọlọ́run kún tó káyọ̀rọ̀ ummati ukhrijat lin nas kàmá ṣe dáwà ká sì máa jáde lógójì ọjọ́ ìròrí ta lélẹ́yìí ìròrí tiwọn ni kì í sì là ìròrí àwọn ẹni ṣíwájú ìta ṣe iná jáde ní ṣùgbọ́n bóòlù ẹni ṣe gbé kalẹ̀ a gbọ́dọ̀ fi ẹ̀sìn lágbọ́yé àwọn ẹni ṣíwájú la gbọ́dọ̀ fi tó kò sí ìròrí tiwa mọ́ lọ gbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn bídíà tó wáyé lẹ́ni ìròrí náà ló fà ìyẹn làwọn afáfin wọn àwọn onífẹ̀ẹ́ ẹnu àlùbídà méjèèjì máa ń sokọ ni àlìmọ́ ìbínú tẹ́mi àní òjò tó bá ti rí súnà gidi ọ̀ rí jàmá àtànẹ́bí sọ́nbẹ́ tó bá ti rí fẹ́ ẹnu kí lọ́ọ́ rí pẹ̀lú ẹ̀ bídí àlọ́ rí bẹ́ẹ̀. so eléyìí náà jẹ́ ẹ̀kọ́ fẹ́ni kọ̀ọ̀kan wa a gbọ́dọ̀ gbé ẹ̀rí síwájú gbogbo tá a bá ṣe ìkànnì sálàfó ni wà á ní sàtà àtà àlà àtà ọkọ̀rọ̀ àṣàkà ìlà bẹ̀lẹ̀ àṣàrẹ̀ fàfọ̀ àlù tó pé ọ fẹ́ orí ẹ orí ń wẹ́ ọwọ́ alẹ́rìí kan lọ́dọ̀ pé bá níbi ṣe mọ oríire tún fẹ̀rí yẹn họrí kọ́ ọba débi kíní orí ọpẹ́ ànílànà àwọn ẹni ìṣíwájú sẹ́ni fi mọ họrí mi eléyìí ṣe pàtàkì bákan náà nínú ìlànà àwọn ẹni ìṣíwájú adamul khuruj ala al-hukam wọ́n yìí tako lórí o àwọn lórí wa ṣe ń tí ò dá wọn kí ni kàn yìí tako lórí wa ìjárù wà zalamu kódà bí wọ́n sábò wọ́n sàṣe ètò wọ́n yìí tako lórí ọ̀rọ̀ pọ̀ lórí eléyìí tí Ànábì àwọn sálà tó sọ fún wa nínú hadithi abdullahi ibn umar Ànábì sọ fún wa pé alalimar el muslim asam wa tọ́a ètò jẹ́ mùsùlùmí lógún ni kó gbọ́rọ̀ só lórí lẹ́nu kó tẹ̀lé fíìmà àhábà àwòkàní níbi nǹkan téèyàn fẹ́ àbí ntọ́ fẹ́ kí náà fẹ́ lágbèjúwe ń sìn òun tajà ń kan ọba ni kúrò ń bí yóò dùn mẹ́ kò ní dùn mẹ́ gbọ́dọ̀ wá ní okúrò wàá kúrò náà ni ò fẹ́ yun àti ń tó fẹ́ àti ń tó fẹ́ tó náà náà ń ṣètò ẹ̀ máa ń tó dá ìwọ kẹ́ wà ànfààní tiẹ̀ nìkan ni. ilà ìdá omiro ilà yóò máa rọ̀ bìlmà àṣeyà àyàfi tó bá pẹ́ láti pé kò ṣẹ lọ́n fàìní omiro bìlmà àṣeyà tó bá pẹ́ láti pé kò ṣẹ lọ́n fàlà sàmù àwàlà tọ́ a ìgbà yẹn lèyìn oníṣekínì lèyìn onítẹ̀lé wọn mọ́ erékò lórí bó láti tẹ̀lé lórí tá gbọ́dọ̀ takò wọn tá gbọ́dọ̀ yọlu wọn torí pé ìtakò wọn yìí lórí nǹkan ṣe tó kù díẹ̀ káàtó ìmọ̀ bí wàhálà ni ara ọ̀nà tó yẹn ń gbà takò wọn lẹ́ni ní alimusoharat ìmọ̀ ṣe protest káàkiri tọ́bárẹ́ nìkan tó náà sálàfù sọ irọ́ ló pa o ta lè takò lórí gbogbo ntárí lẹ́ẹ̀rí ó takò tí wọ́n ń ṣe o tẹsílà náà àwọn ẹni síwájú ẹ̀yìn náà sì rí àtibọ̀tán rẹ̀ ibi tó já sí lọ́pọ̀lọpọ̀ ilẹ̀ lárúbáwá tí wọ́n ti ṣe àtàwọn ìlú mìíràn ti ń náà tó dá kéèyàn takò lórí tó bá ṣe tó dùn wá ayé ṣe al-muzaharat ká máa wọ́de ẹ̀rí al-i'tisamat ká kójọ síbi kẹ́pà níwọlé àbí tá a bá ṣẹ̀tọ́ wa wal-idirabat ká máa strike wà tó àná wà lámùsù fihim àbí ká máa sọ̀rọ̀ sọkúsọ sí wọn ìgbàtà bá kaba gbé máa kìí sí ẹ máa rú wọn pé ẹ̀yin olùlọ́sí olórí burúkú yìí ẹ̀yin ká ni mo láìkì ẹ̀yin sòtọ́rọ̀ pátipàti ní sọ àìtakò lórí bẹ́ẹ̀ eléyìí sẹ́sìn wa nínú àwọn tó burú nínú àwọn olórí tó ti kọjá nínú Bani Umayya ó ní Al-Hajjaj ibn Yusuf Al-Thaqafi arákùnrin burú nílùú Iraq ń jọ́nà lọ́n kó gbàgbọ́ lọ kódà ó jẹ́ àwọn èèyàn yà gan àrínú àyẹ̀ tó pa nínú àwọn sọ̀hábà tó yẹ ti kú wà láyé ń ní Anas ibn Malik gẹ́gẹ́ bó ṣe wà nù Sahih Bukhari àwọn èèyàn kan wà lọ kígbà ń jáde bá Anas ibn Malik gẹ́gẹ́ bá a sọ pé ìlànà àwọn ẹni ìṣíwájú ṣe pàtàkì ẹni pẹ́ tó lọ bá nẹ́sì yẹn tàbí làwọn tó lọ bá pé àwọn ẹni ìṣíwájú wa tán ti kú rè ẹja lọ bá wọn. àwọn ẹni ìṣíwájú wọn fi ń ṣe yànnà ni pé mo bá ń sàábé báyìí láyé ìtàn sọ ni òun náà ń rí fáwọn àtàn síwájú rẹ̀ ẹni pé mo bá lágbájá láyé mo bá lágbájá láyé mo bá ìtàn sọ̀rọ̀ wà lọ bá Anas bin Malik ìrẹ Anas náà sọ àbá tí olórí ń jẹ wá ní àlù yìí arùpánẹ́ tí ó sọ pé ó ẹlọ kọ̀ọ̀kan sínú ìwé kẹgbẹ́ lọ́wájú rẹ̀ kó yá kúrò mẹ́ àfẹ́ mọ́ sọ fún ẹ̀nà pé ìsùbírù ẹ sùúrù fa iná wùláyà ti alaykum yawmun ọjọ́ kan ò ní wá bá yín o illa allazi ba'dahu asharru minhu tẹ́ bá yọ yìí tí ó tún wá lẹ́yìn ẹ̀ yóò ṣe kí ni yóò yìí lọ. Ah. gbogbo wa wò pé anẹsi ta tún wò pé inú ẹsọ àbá èwo ló àtúnsọ yìí ń tiẹ èwo ló àtúnsọ nígbà kan á rò pé àbánẹsì ń wọ ọ̀rọ̀ ara rẹ ni ó wá fi sí parí pé sẹmí tuhu mi nàbí yìí kùn bí mo ṣe gbọ lọdọ ànẹbí yín nu o sáré sí yóò mọ̀ pé ní tí àjájú ń ṣe nígbà yẹn mọ̀ pé kò ṣùgbọ́n ìgbóyà àwọn ẹni ṣíwájú pé àìtakò wọn torí pé tẹ́ bá takò wọn wàhálà tí ó bí yóò tún ṣe ni yóò jù yìí tí ẹ̀fẹ̀ tó ṣe lọ ẹ wàhálà ara Libya lẹ́ni ẹ̀ fìlànà àwọn ẹni Yemen ṣé bí lu wọn ṣe rí ká tó ṣe gbogbo wàhálà tó ṣe ṣe ló dá ní àbí bó ṣe rí ìsìn ewo làwọn kó dánú méjèèjì mọ́ ta kọ́kọ́ ni táwọn ọmọ ará afá tó rẹ pé ní tán ṣe ohun tó dáa ní eléyìí lànà àwọn ẹni ìṣíwájú mọ́jẹ́ kẹta ẹ̀ o kò sí lànà àwọn ẹni ìṣíwájú kátàkó àwọn olórí irun tó jọba yìí ni hadith kan tó wà nù sahih muslim náà tí náà fi gbà wá látọ̀dọ̀ ibn umar nígbà tí fìtínà kan ṣẹlẹ̀ ní Madina láyé yezid ibn Muawiya Muawiya tó jẹ́ khalifa ọmọ rẹ̀ tó jẹ lẹ́yìn ẹ̀ àyẹ̀ ń alẹ́ jẹ pé n tó ń ṣe ó kú díẹ̀ káàtó àyàn fẹ́ protest against ẹ̀ ni nínú àtàgbèrú ni arákùnrin tó ń pè Abdullahi ibn Mutai ibn Umar lọ bá ń ìgbà àti orí ibn Umar ó ní ìtìrọ́hù lé abi Abdurrahman wisada láti gba ibn Umar láì gbọ́ ah, àfáwọn àgbà tó ti kú ní ọmọ Umar ẹ bá ń tẹ́ ẹ tẹ́ ni fún ẹgbẹ́ gbé pílò fún ibnu umar kó jókòó ibnu umar kẹ́ ń wá bẹ láti wá jókòó ń wá bẹ ìjókòó kan ni mo bá wá kìí ṣe fàájì mo bá wá lónìí ẹ̀rí wàyí nàmà àtẹ́yìtùkà lè hadithuka bi hadithin sami'tuhu min rasulillahi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ kan mo gbọ́ lẹ́nu ànábì mo wá sọ fún ọ kò tó pé fàájì mo bá wá onítàn ànábì sọ pé ní man khala àyádá min ta'a. gbogbo ẹnikẹ́ni tó bá ti bọ́ pábọ́sẹ̀ kúrò lábẹ́ olórí tó jẹ́ mùsùlùmí lákìyà Allah yawmal qiyamati wala hujjata tó bá pàdé ọlọ́run lọ́jọ́ alikiyama kan fún o yẹ pé ẹ gbọ́dọ̀ wà lábẹ́ olórí náà ni. bákan náà wà mata wa tó bá kú lórí pé ó aláṣẹ téèyàn bá kú bẹ́ẹ̀ mọ́tà mí tata jàhílíyà ikú jàhílíyà ló kú o àwọn sì ṣe jihadi ni irú yẹn kò lọ́nu islam islam ò fọwọ́ sí kìí sí lànà àwọn ẹni ìṣíwájú wa kálú lórí gẹ́gẹ́ báwọn ẹni ìṣíwájú ṣe sọ kó ṣàbòsí fún wa ó dáa ju kámọ́lò lórí lọ kí gbogbo ẹ̀ dàrú sabdulayi bin mubarak kọ́lọ́kọ́rin náà ni pé láwùlà àìmọ́tò náà làtọ́mọ̀nù lánàá subulun tí o bá sáwọn olórí wa ni ọ̀nà ò bá ti rọgbọ̀ àti débísí cms ò bá ti dógún làkàna àdàáfúnà náhàbánlẹ̀ àtúwánà ẹ̀rì àwọn èèyàn burúkú ọ̀bá ti máa mú àwa àwọn èèyàn tó jẹ́ sẹ́gísàn yà ọ̀bá ti máa fàwọ́ àwọ̀ ọ̀lẹ́ ọ̀bá ti máa fi wá panu àyàn ó máa dáná máa ṣe tó wù a rí pé kán wà ń bẹ̀ bẹ́ ṣe wà ó dájú ká sí kí ni lọ kàmú ní tí ó ṣe láàrin jọ márùn tó bá padà déńjọ kẹfà àní iná fọdún mẹ́ta gbogbo eléyìí níta gbọdọ̀ ṣàkíyèsí ìlànà àwọn ẹni síwájú náà máa ṣàdúrà fún àwọn olórí àwọn ìṣépè fún wọn àwọn ìyọlù wọn àwọn ìbẹnu àtẹ́lù wọn bákan náà àwọn èèjà gẹ́gẹ́ bí alhamdulillah kọ́lọ̀ san ọ̀sáàsọ̀ wa lẹ́sàn gbogbo eléyìí náà ti sọ kéde pé tó kankan wọn ni pé bó láti dépò agbára tòtẹ́ lomi sọ lẹ́nu gbogbo lànà ló ti filẹ̀ ẹ̀rí ẹlòmí ò mọ wẹ́ẹ̀rí pé àwọn àfa ní ìṣíwájú wọn náà gbà bẹ́ẹ̀ ṣe bá rárárárá wọn sọ yìí wọn kò tiẹ̀ rí fún wa kàn tó fẹ́ wa láyé ànẹ́bí kọ́ àyíwá tó bá tiẹ̀ wá dọ́dọ̀ ọlọ́run ẹ̀ lọ́wọ́ bákan náà àwọn ànẹ́bí ọlọ́run tá èèyàn mélòó pírẹ́sidẹ̀ntì inú wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì Ọlọ́run ọmọlẹ́yìn náà jẹ́ láwùjọ ṣé wọn wá rí iṣẹ́ Ọlọ́run jẹ ni ànábì Ibrahim gbọ́ pé ọba àlù wọn ṣe báyìí sóun lọ́ba ni bẹ́ẹ̀ lànábì nù ànábì tẹ́lẹ̀ mọ́ pé lọ́ba ni kí ni Dàwúdù àti ọmọ ẹ̀ Suleiman àtọ́jọ́ ọba kéré tẹ́tà bá ti dókè àti ìrísí Ọlọ́run jẹ ni yíyẹn sì lànà sàlàfin àtẹ́sùyàtọ̀ àtẹ́rẹ̀bíyà gbogbo nǹkan pátipàti tó wà lẹ̀ láti sọ́kẹ̀ tí ò da wọ́n bá yẹn ha kúrò pé à ń sùn kámẹ́lé à ń sùn kámára à ń de gbanú pé kíní kàlá mọ̀ ta à ń sin gbẹ́rẹ́ kí n má kú gbogbo ẹ̀ náà ha kúrò ìjọsìn táwọn yẹn ṣe lọ́nà tí ò da ha kúrò ìwà táwọn yẹn wù lọ́nà tí ò da ha kúrò kátàkárà tí ò bá mu àwọn sàlàyé fún yàn àtúnṣe táwọn yẹn ṣe láwùjọ ojú tó lóṣèlú lọ ẹnikọ́ni ẹ̀yin ò dá sóṣèlú ẹ̀mí tẹ́ wọn sọ pé ẹ dákun sáwọn náà sáà ń bàlújẹ ni ta ní tún lù ṣe jù ta ní sọ̀sẹ̀ lójú ta ní ṣe lójú bí ẹni tí ń pa àwọn èèyàn sí tí ó fi rí ojú rí ọlọ́run ọba kọ́mọ́jẹ kàtẹ́ lórí ìlànà tó tọ́ táwọn ẹni ìṣíwájú délé lórí pé ipò láàmú wálé ni tá mùsùlùmí bá dákẹ́ tá bá dákẹ́ ṣe gbogbo hàn nígbè nǹkan gbẹ̀yìn wa subhanallah àwọn nǹkan tá à ń rí ní àwòkọ́ṣe àbí ní láwùjọ gan ó pe ń tán sọ yẹn ó pe nírọ́ èmi ló lọ tó bọ̀ dáadáa ṣùgbọ́n kan wà tó yẹ kó dẹ ọ lójú pé tọ́ ọ bá rìn bí lànà bí bọ́lọ̀ ṣe gbé kalẹ̀ tọ́ ọ tẹ̀lé lànà àwọn ẹni ìṣíwájú wọ́n bọ̀ síbi tó dáa ṣé ìtọ́ wá dá yẹn lójú ní ká gbámú ni àbí ìtọ́ yẹ pé ní ẹ bóyá alẹ́ bóyá alẹ́ bóyá alẹ́ rí ṣe tí ẹ bá jó ní làákàyè wọn ní ọ̀nà rí mọ́jọ́mọ́ ìtọ́ dá lójú ni tí òfin ní wéṣì táìmù ẹ síbi nǹkan tí ó ṣàǹfààní fún ẹ lẹ́yìn náà mọ́jọ́ káyìn yẹn kéré ẹ̀mọ́ ẹ lọ́wọ́ pé ìlànà àwọn ẹni ìṣíwájú tó ń tẹ̀lé ìyẹn ó jẹ́ kó pẹ́ ọ̀nà báyìí ló yẹ ká rìn ọ̀nà báyìí ló yẹ ká ṣe ká mọ́ káwọ́ gbéra ìlànà tó dáa téèyàn fi ń soríire láyé àti lọ́run òun náà nìlànà tí anábì àwọn sọ̀sọ́lá tó fún ẹ sọ̀hábà lórí kọlọnba subahana wa taala kó ṣàánú wa kó jẹ́ ká lè tẹ̀lé lánàá yìí ìlànà yìí àwa mú bí kankan dákan sí ó jẹ́ kí àdìsọ́kàn rẹ̀ jọ tàwọn ẹni ìṣíwájú ìjọsìn rẹ̀ kójọ tàwọn ẹni ìṣíwájú bó ní ẹsẹ jọsìn ìwà rẹ̀ kójọ tàwọn ẹni ìṣíwájú ẹlòmí sàlàfí ni mí ó sì ń gbìyànjú lórí àdìsọ́kàn tó tọ́ ṣùgbọ́n bí ìwà sí kàmánà ni kó bá yẹn kó bóyá oníṣẹ́ ọwọ́ ni kó ṣiṣẹ́ fún yẹn ni bóyá oníṣẹ́ ìjọba ni bóyá olùtajà ni kò fi jọ́ tàwọn ẹni ìṣíwájú àwọn ẹni ìṣíwájú wọn àmúbì kankan bìbì kan lẹ̀ o ìwà wọn ìwà wọn da bẹ́ẹ̀ sì ṣe gbé wá bánàbí sì kọ́ wọn náà ni ìbálò wọn da ìjọsìn wọn da bákan náà bá ṣe pèpè wa pèpè à pèpè o à ní àkídà àwọn ẹni ìṣíwájú ìgbọ́n tó bá kàn ti pèpè ìpèpè táyé òde òní là á lo sàlàfíà kíníkan jìhàdíyà làwa o jihadi láwọn fi yẹn rí gbogbo ẹ̀ kìrakìta ní rárá o báwọn ẹni ìṣíwájú ṣe ṣe àwọn náà ṣe jihad bó tó ní mọ̀ṣe ṣe bá náà fi ṣe kọ́ wọn bẹ́ẹ̀ náà là á ṣe ṣe ìyẹn ló jẹ́ pé sàlàfíà wa tá à ń sọ adúlé lórí ẹ̀ lódodo kìí ṣe pé amúbìkan àfibìkan lẹ̀ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó mú adúlé lórí òdodo kó jẹ́ ká lè tẹ̀lé lánàá yìí kó wá jẹ́ ká lè bá wọn sahaba al-kiram ká lè bá wọn wọ àyè kẹ́ tọ́lọ́mọba subhanahu wa ta'ala tí ó ti fún wọn nírò rẹ̀ pé tó bá dúró sílànà wọn yóò yóò bá wọn wọ̀ kọ́lọ́mà subhanahu wa ta'ala kí yóò sànú ẹnì kọ̀ọ̀kan wa àtúkí àwọn sheikh wa abdulrauf bello lẹ́ẹ̀kan sí kọ́lọ́mà subhanahu wa ta'ala kọjá kárí wọn pé àkí àwọn ìmáàmù wa náà alimam abu ibrahim kọ́lọ́mà subhanahu wa ta'ala kó ṣe àlékún dáadáa wọn àwọn elétò yìí kọ́lọ́mà subhanahu wa ta'ala kó mọ́sá àṣàyìn láìsàn ti ẹ̀ṣẹ̀ yìí kí ọlọ́ba kí ó máa kún yín lọ́wọ́ àwa kí gbogbo wa náà lápapọ̀ pé ọlọ́mọba subhanahu wa ta'ala kò san wálé san dáadáa wa sallallahu wa sallam ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.